ètò ọ̀hún tẹ̀síwájú gẹ́gẹ́ bí mo ti ń bá àwọn àlàyé mi bọ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ètò wa wípé lórí ọ̀rọ̀ Adédoyin àti ọ̀rọ̀ Abdulrahman tá à ń bá bọ̀ àti Abdulrahim ẹ má bínú ẹ̀hún bàbá ní Ramon ọmọ ní Rahim méjèèjì náà okùn ló wọnú ara wọn ni torí pé ọlọ́ọ̀bá náà ní jorúkọ méjèèjì now mama bínú. Rahim tá à ń sọ yìí ọmọ Adédoyin ni fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ bá ẹ̀wọ̀n tí ẹ fọ́lọ́ ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ ni o àwòrán Rahim ọ̀hún láti fi ń ṣàfihàn ẹ̀ láti ẹ̀ǹkan lórí ètò tó dé face cap gbogbo àlàyé tó yẹ ká ṣe lórí ẹ̀ náà láti ṣe fún yín nítorí pé ọjọ́ pẹ́ tí wọ́n ti wà lẹ́nu ìrìn àjò ọ̀hún ibo la wà sí báwo ló ṣe rìn ibo ló wọlé sí. àmọ́ bá a ṣe mọ̀ pé lábẹ́ ọ̀run yìí kò sí nǹkan kan tó pamọ́ àwa làwa ò rí làánú tó báwo ò rí àwọn à ìgbésẹ̀ kan tó bá gbé kó tó gbé mi ọlọ́run mọ̀bi tí ó gbé sí nítorí pé òun la rí inú ròde olùmọ̀ràn ọkàn àwa ò ní ṣe tá a fẹ́ ṣe fúnra yìí mo àti Ramon tó jẹ́ bàbá ẹ̀ torí pé ọlọ́run ló ní ìdájọ́ ọwọ́ ọlọ́run lẹni àwa gbé ọ̀rọ̀ yìí lé abẹ́ ọlọ́run lọ́wọ́ ẹ̀gbọ́n ló mú ọ̀rọ̀ yìí rìbò ìjẹ kó rìn nítorí pé afọ́jú tó máa fọ́jú rìn ní inú kòtò wọn ò jọ kóra wọn sí àmọ́ wọ́n ti jẹ́wọ́ ibi tó wà wọ́n ti jẹ́ ká mọ ibi tó wà kẹ́ wá lè gbàgbọ́ yé ibi tó wà yẹn bó tẹ̀ jẹ́ pé a ti ṣe wọ̀nba lálàyé fún yín àmọ́ kẹ́ ẹ lè gbọ́ gángan nítorí pé mo máa ń sọ kankan pé gbogbo ọ̀rọ̀ tá a bá sọ fún yín ló lẹ́lẹ́rìí ká lè fojú ẹlẹ́rìí yẹn hàn ká mú ojú ajé tí kò ní sọ ní báyìí màá fẹ́ kẹ́ ẹ fẹ̀yìntì ẹ bá mójú wòran yín gírí o kẹ́ ẹ wò ó kẹ́ ẹ dẹ̀ gbọ́ gbogbo àlàyé nípa ibi tí wọ́n ní Abdulrahim ọmọ Adédọ̀yìn níbi tí wọ́n ló wà ní báyìí ó ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. mo ò fẹ́ mo fẹ́ sọ fún yín mi fẹ́ sọ lórí mi ò fẹ́ as in no ọ fún mi fọdún lórí ẹ lórí ọmọ yẹn gbọngbọngbọngbọ. ok. president dubai. ok ó yé mi mò ń gbọ́ yín. <laughs> so ẹ ẹ wò sá ó ní ní russia bí ó ní ẹnìkan bí àjọrò russia ni but ó travel lọ sí ghana ó lọ ó travel lọ sí ghana ní last week so gbogbo ìgbà yẹn tó wà ní àjọrò russia bí mi ó rí ó mi sọ everything ó dẹ̀ ó dá adé program yẹn ni bí gbogbo ṣe wọlé ó dẹ̀ rí fọ́tò ramon ó pè mí ní àárọ̀ ìsìn ó ní ramon ó wà ní ghana ghana ni ó wà oh and i'm telling ọ̀rọ̀ tí mo sọ fún yín sí mo ti sọ fún yín sí báyìí sí kó try kó try as as àwọn ètò pè mí ó ní ẹ̀rù fẹ́ tọ̀ láti but àwọn mẹ́ta ni àwọn mẹ́ta Ghana ló wà but àwọn nǹkan bí information fẹ́ fún yín tẹ bá tí tó bá lè go tẹ bá bí èso gbogbo àwọn tó bá ní ìhàn Ghana Ghana ló sì wà tó bá mú bọ̀bọ̀ yìí nǹkan tó tó tó tó tó ID ló máa jáde Ghana ló wà mo ṣe sọ fún yín Ghana. ẹ wo níbi tẹ́lẹ̀ ti rí ó rí ní Kùmásí. Okay. ìmọ̀ sí kò dúró sójú kan this person ó ní kò dúró sójú kan nǹkan mo ti sọ fẹ́ mi sí mo ti sọ fẹ́ yẹn but àwọn picture eh, eh, àwọn mẹ́ta tó àwọn méjì tó tó kù kan wà yẹn obìnrin yẹn mi ò but ó ní picture mo ti send picture ó ní picture. ramon eh, rahim rahim rahim ọmọ yẹn ó ní lọ́wọ́ so mo ti sọ fún sin but picture àwọn méjì tó kù yẹn mi ò ní yẹn but ó confam gidi ó rí ó rí but nǹkan tó ṣẹlẹ̀ sí mi pé mo ti sọ fún sí pé at least kó jọ but ẹ mọ̀ ẹ eh, òun ṣe eh, eh, is a Ghana guy ó travel lọ Russia ló dé ó travel lọ sí ó travel lọ sí ìlú ẹni ó ti lọ sí country so because kó kó kó ìgbà tó wà níbà ó ń rí ó ń follow program yẹn tó dẹ̀ tó tó I understand so àwọn so surprised tó pè mí lẹ́yìn pé ẹni yìí but I don't know why Nigeria Nigeria uh, uh, uh the key of the boy wanted kò tí kúrò ní ó kàn lọ according to what he said he said ó ìtọ́ alẹ́ ó máa ń disguise ó máa at least he, he, he know that people are looking for him ẹ ti yẹ yín but ó ní bó ó sọ fún but ilé ó kílẹ̀ ó rí gidi mo ti mẹ́sàn-án bá ti rí kó kó kó kó take video ọ̀rọ̀ níbi tó wà ní táì tó rí yẹn ó wà shock ṣé ó ti yẹ yín. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín ẹ ṣé gan sa ẹ ṣé gan so up as ọ̀pàṣà tí nàìjíríà bá gbẹ̀gbẹ̀ sẹ́lẹ̀ orí ẹ̀ wọ́n sì máa tó bá ṣe wọ́n ṣe wọ́n ṣe màgòmágó ọjọ́ kan ti mú bẹ̀bẹ̀ ìkọ̀kọ́ capture pé tí kò pé tí kò West Africa ló ṣì wà ó ṣe ọ̀gá náà ẹ̀ eré abitọ́ ti gbogbogbò mo ti sẹ́ǹsì nìyẹn bọ̀bọ̀ nísìnyí mo ti sọ fún bẹ́ẹ̀ mo ti sọ fún rẹ́sìn kọ ẹyin ìwé ẹ̀tọ́ bá tún tọ́ bó ṣe wà kò tí kúrò ní gbogbo bẹ̀yẹ àwọn àgbẹ̀ náà ló ṣì wà ṣó ti yé yín bọ̀ kó ẹ jẹ́ nǹkan tó pé bó ṣe kò dó sójú kan but as, as of today ó sì wá ń Kumasi báyìí ni ó sọ̀rọ̀ yìí tó ti yé yín sọ ibi tó wà gangan gangan ó dàbí tó ti rí nìyí ẹ ó ti yé yín but yes ní Kumasi. ẹ káàbọ̀ padà òun lẹ̀lẹ́ ti gbọ́ lẹ́nu wọn yẹn ọ̀kan lára àwọn ọ̀kan lára tó pè ẹ ti gbọ́ ohun tí wọ́n ń sọ lọ́rọ̀ ẹ gbọ́ ohun tí àlàyé tí wọ́n ṣe fún wa wípé ibi tí Abdulrahim ọmọ Adédoyin wà òun wọn ṣe lálàyé fún wa yẹn tó gbogbo ẹni lólùbẹ̀wá tẹ wá wà nílé ọ̀rọ̀ ìpín sọ́nà méjì o adẹ̀ ńlá sí àlàkalẹ̀ nítorí pé àwa nìkan ò lè dárò nínú àwọn tí wọ́n ń pè àwọn kan fagilé pé gbogbo àṣọkọ́là sá lóhùn wọ́n ní gbogbo ohun tójú wa bá rí kọ́ ló yẹ kó máa mú wa sórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ kẹ̀ làwọn kan sọ pé bó ti tọ́ náà láti ń ṣe yẹn àmọ́ báyìí ni ẹlẹ́fẹ́ mọ bó ṣe ń lọ ẹ láwa náà létí yín àwa lẹnu yín àwa nímú yín àwa lójú yín lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ yìí tó bọ́ bá jà wá ní atọ́nà tẹ́ ń wò tẹ̀fi update pé ibi ìná bọ́rọ̀ ìdè ibi ìní wọ́n bá ìgbẹ́jọ́ ìdè bó ti jẹ́ pé gbogbo nǹkan náà bá rí tá a mọ̀ pé ẹ nílì láti mọ̀ lórí ọ̀rọ̀ tó lọ yìí náà la máa mú wá sí orí ètò fún yín àmọ́ bá a bá bá a bá mú wá bí a bá mú wá sójú ìwòran yín a jẹ́ pé iṣẹ́ tẹ ẹ rán wa ńlá àti ìjẹ́ yẹn kí wá ló máa jẹ́ èrò tiyín nínú ilé wípé ẹran wa níṣẹ́ àtẹ̀mú àbọ̀ wá fún yín. tó àwọn tó dẹ̀ ń sọ pé bá a ti ń ṣe náà ló lẹ́tọ̀ọ́ tí wọ́n náà wọ́n rí sọ ohun tí wọ́n dẹ̀rò débẹ̀ ó yé wọn dáadáa nítorí pé tabalá fẹ́ ṣe nǹkan kan ṣàn án láàárín ajé ló máa ń múni pẹ̀kọ̀rọ̀ ẹni à ń wá yìí àbọnu lórí ọ̀rọ̀ ẹ̀ o alá ń wá àti pẹ́ kìdẹ̀ ṣe mọ́ṣẹ́ bẹ̀rẹ̀ àti máa wà ó gbogbo àtàbàdẹ̀ tí lóde tó nára máa ń sọ fún yín bó ṣe ń lọ lórí ẹ̀ wípé iṣẹ́ sì ń lọ o iṣẹ́ sì ń lọ o iṣẹ́ sì ń lọ ibi abáṣẹ ọ̀hún délé nìyí ṣé káwá gbọ́rù information báyìí káwá gé mọ́ lójú àwọn kan ń lé kí ni wọ́n fẹ́ máa rò wípé ah bàbá wo ó lè yẹ pé ètò yín la máa ń tẹ̀lé la máa ń wò kí ló dé dé gbọ́ information báyìí tí ẹ̀ fi tó wà létí bó tilẹ̀ jẹ́ pé àwọn míì á sọ pé ìta ṣe yẹn o àti ṣe báwọn ṣe rán wa àmọ́ ṣó dáa ká wá jẹ̀bi lẹ́gbẹ̀ẹ́ kan kó jẹ́ ẹgbẹ́ kan náà ni wọ́n ti máa dá wa láre kí ló dé tí àṣekúkú ṣe tó yẹ ká ṣe ká lè gba orí ìyẹn generally àmọ́ gẹ́gẹ́ bó jẹ́ pé ìrònú gbogbo wa kò dọ́gba kò dẹ̀ lọ bákan náà àwọn ìbejì tí wọ́n bí jáde láti ojú ara níjọ́ kan náà ní wákàtí kan náà ní ìṣẹ́jú kan náà èrò wọn ò lè dọ́gba láyé àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà gbogbo eré tàwa ń sá àwa ò sáré kó bàjẹ́ o eré kó dáa ká ṣe ká gboríyìn díẹ̀ káwọn tá a dẹ̀ ṣe fún kànbọ́ lóore òun lè dẹ́ta wà ń sá àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ oníyàn ẹ̀ṣẹ́ ọlọ́kà ẹ̀ṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá sí gbogbo ọ̀rọ̀ jásọ́nà láti gbọ́ ọ̀rọ̀ dáadáa lẹ sọ. bẹ́ẹ̀ bá wá ń di ètò yìí tẹ́ ń wo ètò yìí lọ́wọ́ ẹ pè 0244 àti gbọ́ ẹ ti gbọ́ bí tí wọ́n ní Abdulrahim wà báyìí àwọn wo ló wá kùtọ̀ ẹ̀ka ké sí àwọn agbófinró ni nígun méjèèjì àwọn tó lè dé Nàìjíríà àti àwọn tó lè dé Ghana níbi tí wọ́n gbúrò Abdulrahim sí. Si àwọn ọlọ́pàá kan náà dẹ̀ tún tí wọ́n jẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè sórílẹ̀-èdè táwọn olóyìnbó ń pè ní Interpol àgbáríjọ gbogbo yìí náà la pè o kì í ṣiṣẹ́ tiwa láti mú Abdulrahim àmọ́ iṣẹ́ tiwa ní láti ta yín lólobó olobó òun náà lẹ̀lẹ̀ ti gbọ́ nínú fọ́nrán tí mo play fún yíyan wípé wọ́n ní wọ́n gbúròó Rahim sí Ghana nínú Kumasi àwa ń fi àsìkò irú ẹ̀yin tó jẹ́ agbófinró lórílẹ̀‐èdè ọ̀nà méjèèjì bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe lè ṣiṣẹ́ yín èèyàn kan ní ó kọ yín bẹ́ẹ̀ ṣe lè ṣe é Nnamdi Kanu padà sórílẹ̀‐èdè Nàìjíríà láti Kẹ́ńyà bákan lè ṣe ṣiṣẹ́ yín débẹ̀ o bí Ìgbòho tiẹ̀ padà sí Nàìjíríà àmọ́ ibi tẹ́ ẹ fìdí ẹ̀ gúnlẹ̀ sí ibẹ̀ náà ló wà látara pé bẹ́ẹ̀ bá fẹ́ ṣe é ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè ṣe é. ẹ má wàá kí ojú ìṣáájú bọ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o nítorí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ti la ẹ̀ tó la ẹ̀mí tó la ẹ̀mí kọjá ni ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìfẹ̀mí ẹni ṣòfò òun lọ̀rọ̀ ẹni òun lọ̀rọ̀ ẹni tá à ń sọ pé wọ́n ń wá yìí òótọ́ ọwọ́ tẹ bàbá ọwọ́ sì ti tẹ àwọn mẹ́fà míì wọ́n ti ka orúkọ wọn sí yín létí. àmọ́ àwọn mẹ́ta tó kù yìí ìyẹn gangan ni ìbéèrè tèmi ń béèrè ìbéèrè yìí dẹ̀ ní ìdáhùn sí. Si nítorí pé ìka mẹ́wàá ló ṣẹ̀ àwa àríkà méje mu àwọn mẹ́ta tó kù ṣé ìgbẹ́jọ́ yẹn ẹ̀yìn wọn ni wọ́n fẹ́ẹ́ ṣe ni àbáwọn ò wà involve nínú kéèsì ẹmọ wọn ti wà exempted àbí báwo ló ṣe fẹ́ rí báwo ló ṣe fẹ́ jẹ́ gangan. gbogbo ètò wà lọ́wọ́ ìjọba àmọ́ wa náà ta àdẹ́ tọ̀ èyí tí wọ́n bá ṣe òun làwa ń rí ńlá dẹ̀ máa rò ṣé ń gbàgbọ́ yé ọ̀rọ̀ mi Abdulrahim tí mò ń sọ yìí ó kó èèyàn méjì sọ̀dí. So láwọn tí wọ́n jẹ́ vital tí wọ́n play vital role nínú ìṣẹ̀lẹ̀ yẹn Ro Esther Esther yìí òun ni ó palẹ̀ mátràsì mọ́ hello. ṣe rí ọmọ. hello ọmọ tẹ́lẹ̀ rí ní Ghana ṣé ń gbọ́rọ̀ mi. hello hello. hello ṣe ń gbọ́. mò ń gbọ́ yín báyẹn káàbọ̀ sórí ètò mà. ọmọ tẹ́lẹ̀ rí ní Ghana ọmọ Adédoyin. bẹ́ẹ̀ni mà. ṣé àwọn ọlọ́pàá Nàìjíríà sọ fún yín pé wọ́n ń wà ni tó bá sọ fún yín pé wọ́n ń wà lẹ lè náwó lórí kínní ẹ má kàn náwó kínní dànù o. nígbà tó ti ń ṣe kéèsì náà sọ fún yín pé wọ́n ń wá ọmọ yẹn tó bẹ́ẹ̀ mọ́ ti rí àwọn tó pa wọn sọ̀rọ̀ ọmọ ẹ̀ rí àbọ̀ sọ́rí wọ́n bá so ẹ̀jọ̀ ẹ̀ sọ́ o lágbọ́ o. wọ́n declare ọmọ ẹ̀ wanted ma. <clears throat> wọ́n béèrè ọmọ ẹ̀. wọ́n declare ẹ̀ wanted. ẹ jẹ́ kí tó bá declare ẹ̀ wanted ẹ̀ yìí fọ́ọ̀mù àwọn tó yẹ yẹn má náwó àpò yín pẹ́pẹ́ ti mu ó máa máa sá kiri ni. ìyẹn bẹ́ẹ̀ yìí tí wọ́n fẹ́ bẹ̀yìn fún bàbá tí mo fẹ́ kẹ́ ẹ máa sọ fún wa lọ́sọ̀ọ̀sẹ̀ níṣẹ́ sọ̀rọ̀ yàmíálé èsì ṣe rí ọ̀rọ̀ Awólọ́wọ̀ tẹ́ ẹ sọ history níjọ́sí bíi five weeks or three weeks ẹjọ́ máa sọ lọ́sọ̀ọ̀sẹ̀ èmi ò gbọ́ rí bí mo ṣe ọmọ èkó gidi ni mí mi rí ẹjọ́ máa sọ kalẹ̀ mọ́ ń tó pa bàbá ẹjọ́ sàmọ̀gbẹ̀yìn ni ṣe ń gbọ́rọ̀ mi. àgbọ́yé àgbọ́yé ẹ jẹ́ máa ṣe program yẹn lọ́sọ̀ọ̀sẹ̀ káàm lè mọ ìsìn yẹn àmì ẹlẹ́ èsì mo ti dé nìyí nígbà tí mo wà ní ọmọ eighteen years mo dẹ̀ ti ní ẹlẹ́ èsì báyìí mi ò gbọ́ ìsìn yẹn rí ó ká mi lára ẹjọ́ ẹ máa sọ lọ́sọ̀ọ̀sẹ̀ ká máa gbọ́ àwọn ọmọ Yorùbá a fẹ́ máa gbọ́ ẹjọ́ mo bẹ̀rẹ̀ mi ṣé ẹ rántí ọ̀rọ̀ Awólọ́wọ̀ tẹ̀sán abẹ́rántí ah, ọ̀rọ̀ Awólọ́wọ̀ pọ̀ dájú sọ eléyìí tẹ́ ẹ sọ bí Babangida ṣe fóònù ẹ̀ kó tó di kó kú. ẹ̀wọ̀n mọ́mì àá tún sọ fún yín ẹ̀ gbọ́ dáadáa a máa tún sọ fún yín àtọ́lá yẹn ṣe fún yín kó lè kẹ́lẹ̀ gbọ́ dáadáa ṣe gbọ́ mà. ẹ̀jẹ̀ máa ṣe àmì alẹ́ èètì ọdún yìí máa èètì ṣùgbọ́n láìpẹ́ yìí ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ yẹn rí ẹ sọ kí gbogbo wa máa mọ̀ ọmọ èkó pàtàkì mi ní kí n tó wà lú yìí mi ọmọdé kó àti yàbá lọ ẹjọ́ torí ọlọ ẹ máa sọ ìtàn yẹn kọ́mọ yorùbá ká máa gbọ́ ìgbọrí ẹ ṣe kà ó dàbọ̀. ẹ kú ohun ọjọ́ yẹn dalẹ́ máa o tó. ọlọ́run ẹ jẹ́ ká gbàdúrà máa màmá gbọ́ ọlọ́run alọ́rẹ̀ mi wọn ṣe rí nínú ilé ayé tá wà yìí nínú àlàyé tí màmá yẹn ṣe wọ́n ní she is close to eighty àwọn dẹ̀ ti wà lamẹ́ríkà láti eighteen years of age wọ́n láwọn ò gbọ́tàn bàbá owó lọ́wọ́ rí now for somebody close to eighty tọ́ndẹ̀jọ́ ọmọ nàìjíríà tọ́ndẹ̀jọ́ ọmọ yorùbá nílẹ̀ orílẹ̀ nàìjíríà tí wọ́n dẹ̀ náà ò gbọ́ ìtàn bàbá owó lọ́wọ́ rí now lórí ìyẹn mama a máa sọ but mi ò tí ì lè mẹnu lọ́bẹ̀ torí pé ó ní nǹkan kan tá a ṣe sọ lórí ètò tòní báyìí. tó ọ̀rọ̀ yẹn adédo ẹ̀hún abdulrahim wọ́n ti rí i àwọn tó dẹ̀ rí ti mú tọ́lọ́lọ́bó wá àmọ́ ẹ̀yin àwọn ọlọ́pàá ẹ̀yin interpol ẹ̀yin tẹ́ jẹ́ àgbàlagbà nínú iṣẹ́ olófin nínú iṣẹ́ amòfin ọ̀rọ̀ yìí ẹ̀yin lẹ ní àkókò yín ló dé yìí èèyàn tẹ́ ti forúkọ ìlédè pẹ̀ wá tí wọ́n dẹ̀ bá wọ́n rí táwọn tó rí dẹ̀ sọ pé ah, ibi báyìí ló wà o ṣe mọ̀ pé bí ẹni pé wọ́n ti múṣẹ́ yẹn fúyẹ́ nìyẹn ó dẹ̀ kú káwọn tó níṣẹ́ gangan kí wọ́n wá ta mọ́ra wípé nígbà tí wọ́n ti fojú wa lẹ́nu àti mọ̀bí tó yẹ ká sí bàbá wa dọ̀hún káwọn awo tọ̀hún kán wá gbé kán gbé kán gbé awo tiwa kán jọ gbéra wọn nígbọ̀wọ́ káwo wá má bàa tójú ọ̀gbẹ̀rì da nítorí pé níbi tíṣẹ́ gbé déńsì wọ́n ń lájọ pawọ́pọ̀ jọ ṣiṣẹ́ ni kò yá fáwọn tí wàá ń bí pé kí wọ́n lọ kí wọ́n lọ gbé èèyàn látọ̀hún àmọ́ wọ́n gbúdọ̀ jọ sowọ́sowọ́pọ̀. So ẹni wá rèé ìlú yín ló wà a dẹ̀ ń fẹ́ kó wọ a fẹ́ fi ojú ẹ̀kọ́ nínú ìlú tiwa náà kí ni nǹkan tí ẹ rò pa lè ṣe hello. nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn ni wípé kọ́nà ṣàánú wa ni àwọn tá a fi ṣe lórí wa ọmọ ọ̀pá ọ̀pọ̀ ọ̀tọ̀ ń lọ nínú ọyọ ń ṣiṣẹ́ fúnra wọn ni nítorí ẹ̀ wọ́n ṣe ń pò lọ́ngọ̀rọ̀ yẹn nípa ti àwọn mẹ́ta tó ta lọ tó ń tán fẹ́ẹ́ kan mú wọn yẹn àwọn ẹnìkan náà lè tó àṣírí yẹn síta fún àwọn yẹn sá kúrò ní nàìjíríà wọ́n sì wà nàìjíríà ọ̀dọ̀ wọn orí náà olórí wọn wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ bàbá ibẹ̀ lọ wà àwọn tó mọ̀ pàṣírí yẹn dẹ́ pé wọ́n tó ń tí àwọn èèyàn ṣe iṣẹ́ tí wọ́n yẹn ọ̀dọ̀ wọn yẹn lọ́wọ́ wọ́n sì wà nàìjíríà yẹn ọlọ́pàá náà dẹ́ mọ̀ tẹ́sírí àti fún ọlọ́pàá láti lè lọ rí nínú pé kìnìún ọlọ́pàá ti jẹ òdòdó wọn lè ṣòdodo wọn lè ṣòdodo mọ́ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn wọ́n wà lábẹ́ àwọn olórí táwọn ará àti àwọn olórí tó jẹ́ ẹbí kan náà tó jẹ́ káńkọ̀ọ̀sì kan náà níbẹ̀ yìí wọ́n wà nàìjíríà yẹn kọ́nà kọ̀ọ̀ṣà ni wọ́n lọ́rọ̀ nàìjíríà nítorí ẹ̀ ibi tọ́rọ̀ yìí lọ ó jẹ́ ọ̀tọ̀ ẹ̀kú máa ń yọ jẹ́ ìbànújẹ́ ọkàn ẹgbẹ́ ìtòrí nǹkan tó ń kó bá wa lórílẹ̀‐èdè nàìjíríà ní pé olówó wọn ò fẹ́ tọ̀wọ́n tálíkà àwọn náà dẹ̀ ṣe òfin wọ́n dẹ̀ ń kó òfin yẹn máa fi òfin tó dẹ̀ ṣe hàn fi yẹ kó òfin yẹn máa hàn àwọn àwọn tálíkà ló fi ń ràn táníkà tó bá jí máa jí lọ́jà wọ́n máa lọ́ máa ràn lọ sẹ́wọ̀n ìgbéra wọ́n máa pa á lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo olówó tó pààyàn tó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn tó wúrúwà bẹ́ẹ̀ yẹn tí ò bá mọ tí ò bá mọ ọ̀kan pẹ̀lú èèyàn ẹni gbìyànjú kó sọ sí sí òtẹ́ẹ̀lì ẹ̀ lè fi ọlọ́pàá ẹ̀ lè gbé lọ sí mọ́ṣúárì ẹ̀ wọ́n lọ sí fúnra ara yín irú òfin wo nìyẹn nǹkan ó náwó ní but àwọn tó yẹ kó tó àṣírí ọ̀rọ̀ wọ́n ti lọ fi wọ́n pamọ́ lóde ni pé òun wọ̀nyàn òun wọ́n lè defend òun lẹ́kàn fi mú òun síta nígbà ọ̀nà àgbà fún wa lórí ìrìn orí ìjọ ọ̀yìn lọ ọ̀nà àdèbà wa létí ọ̀nà àbá ọ̀nà àbá àgbọ̀dọ̀ wọn ta ìmọ̀ràn tó wà níbẹ̀ náà wọ́n ń sọ ń láti máa ṣe kiri á sì kàn wọn ìdílé wọn lẹ́ẹ̀kan náà lórí ọmọ wọn á kàn wọ́n ń jẹ́ kí àwọn ọ̀dọ́ máa ṣiṣẹ́ ibi ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n náà ṣàánú wa ni wọ́n náà ṣàánú wa ni wọ́n náà fún yín ṣe wọ́n náà wọ́n náà lọ́wọ́ wọ́n náà lórí ọ̀fẹ́ nípa tí ń oúnjẹ dùnmọ̀ fún wa tá a gbogbo program lójoojúmọ́ àti ń nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ètò yẹn ìgbésẹ̀ tó rẹ̀ gbé yìí ó jẹ́ àwọn tó jẹ́ tó jẹ́ dùn nàìjíríà mo ti rí italy tó lówó bá ṣe mọ́ burúkú ọmọ àti mọ́tò ńlá ju wọn lọ sí kóòtù ọkàn máa dájọ́ fún wọn nígbà italy bá ṣe ọmọ àti mọ́ ọmọ àgbẹ̀fún black maria ẹ̀rẹ̀ ní pé ẹ̀dófin fún ẹrú àtọmọ òfin òmú ọmọ kìlẹ̀rú ló wá mú nínú nàìjíríà ọmọ ṣàánú wa ni o ọmọ ṣàánú wa lórí ọ̀rọ̀ yẹn ó náwó nínú nítorí ẹ̀ ọ̀nà àgbà fún bàbá wa adájọ́tẹ̀ ẹgbà ní ìṣọ̀nà àgbà fún wọn láti fún olórí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ nítorí kí àwọn tó náwó tẹ́jọ́ yẹn tó jẹ́ àwọn èèyàn burúkú tó náwó tẹ́jọ́ yẹn wọ́n ti pọ̀ jù hmm. ju olóòótọ́ lọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nítorí ọ̀nà ọ̀nà àdé ọ̀ràn ní lọ́wọ́ ṣòwò bẹ́ẹ̀ ṣe ń program wúdẹ́ lọ sí kọ̀ọ̀tù lánàá náà báà ṣe fún yín láyọ̀ à ń fàájì à ń wo ọ̀pẹ́ẹ̀tì lórí gbogbo ẹ̀sìn tí ṣe ń lọ. ẹni tó ní ẹni tó ní wọ́n gbé lọ sí kóòtù látàrí lọ sí kóòtù kò gbé pop sọ́run ó lọ sí kóòtù ní ìsìnkú gbígbé wọn ti gbé kéṣì síta ó gbé pop sọ́run ẹ̀yin náà ẹ̀wọ̀ nǹkan bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ẹ̀wọ̀ nǹkan bẹ́ẹ̀ ni látàrí lọ sí kóòtù ní láti tuesday kò gbé pop sọ́run ó yan fanda lọ ìgbà tó rí pé àwọn èèyàn tí ń tú àṣírí síta nìsín ló wá gbé bí ó wá gbé bí òkú sọrùn ṣé ṣé àwọn nàìjíríà ló ń tàn ní àbọ̀ ń tàn rẹ̀ ayé ti lajú ju gbogbo yẹn lọ ayé ti lajú ju gbogbo yẹn lọ lẹ́gbẹ̀ẹ́ nìkan lè máa tún ẹnìkan mú gbogbo agbára tọ́lẹ̀ ń lò yìí náà ọjọ́ kan jọ́kan àbọ̀ra wọn sì máa dókun fún gbogbo kí ni tóun bá jìyẹ lẹ́yìn àwọn ọmọdé mi sì nígbà gbogbo bá máa máa ṣe máa rántí ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀ má ní gbé gbogbo fẹ́ jayé ní kò jayé àwọn ọmọ ẹ̀ ọmọ ọmọ ẹ̀ mọ́tò tọrọ ti jẹ yorùbá jayé ọmọ ẹ̀ mọ́tò tọrọ ti jẹ ìpadà bẹ́ẹ̀ bó wàá bọ̀ àwọn ọmọ lọ́jọ́ ọ̀la níbi tó bá ṣojú ẹ̀mí ẹ̀ àwọn ọmọ ọmọ ẹ̀ á sì máa fúra àwọn náà máa pètò bàbá wọn fún wọn pé bàbá yín ti jayé yín máa yẹ bẹ́ẹ̀ ọ̀nà àṣẹ orúkù wọn ó kọ́ lọ́wọ́n ba mo tí màá kọ̀ tó lórí ọ̀rọ̀ yìí nìyẹn nígbà kí ló jẹ́ bàmíjì ọkàn ṣé tí wọn ta pè lórí lélẹ̀ yìí wọn wọn tí à ń pè yìí tí à ń wò gẹ́gẹ́ jẹ́ aṣíwájú wa lélẹ̀ yìí. Hmm. ok o nǹkan tó yẹ kí mi dá ètò yìí náà yẹ gbọ́. ẹ ṣe gan sa. gbogbo adé ìdára tó náà ọ̀nà àrùn ìlọ́wọ́. ẹ ṣe dùmarè ẹ ṣe gan ẹ ní sọ̀rọ̀ tán ọ̀pọ̀lọ́ náà ọgbọ́n yín ìmọ̀ràn yín kókó ni káàpì ọkàn tiwa kún èjì káwọ ojútùú sí ni amọbi tá à ń lọ lórí ọ̀rọ̀ yìí wípé ìdájọ́ òdodo la fẹ́ ẹ má jẹ́ ká fúnra wa tilẹ̀kùn òdodo mọ́ra wa nítorí pé ìdùnnú tiwọn náà ni pé kí àwa yìí come out the sign of baby compromising látara pé ẹnìkan sọ báyìí ẹnìkan ò sọ báyìí ó jẹ́ kó rí báyìí kò jẹ́ kó rí báyìí ròyìnròyìn ni Yorùbá ń perú ẹ̀ ròyìnròyìn doubt of mind àmọ́ lórí ọ̀rọ̀ yìí nígbà tá a ti mọ a ti ní nǹkan tá a ti ní mọ́tò tá a work towards and that motto is justice for Timothy. hello. Uh, hello. hello sir ẹ káàbọ̀ sórí ètò sir ìbọn ẹjẹ ń pè kílẹ̀ bá wa sọ. ẹ à ń pè láti Australia ni o. tó orí ètò lẹwà ń gbọ́ yín sá. bí kọ́là tó pè lẹ́ẹ̀kan ẹ ṣe sọ̀rọ̀ tán mo fọ́ lo gbogbo nǹkan tó ń sọ ṣé rí àwọn tó láwọn ń wá yìí ó wà láwọn gbogbo ó wà lọ́dọ̀ àwọn àwọn alágbára Adédoyin alápatà ló jẹ́ fáwọn tó wà lókè pátápátá àtọmọ ẹ̀ tó wà o àtàwọn mẹ́ta tó náà wá tó ń sá lọ pẹ̀lú gbogbo wọn àwọn kan náà tọ́jú wọn pamọ́ nǹkan tèmi kàn ń rò nípa kéèsì ni pé bàbá Fálànà tó ń gbé kéèsì fún ẹ lọkọ̀ọ̀rọ̀ yìí lọ ọwọ́ máa kan wọ́n bàbá yẹn olóòótọ́ ni ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ kí àwọn ará nàìjíríà mọ̀ lẹ́nu àtàwọn àwa yorùbá nílẹ̀ yorùbá mo fẹ́ ká mọ̀ kínní kan lẹ́nu ṣẹ́rí tán bá ṣe kéèsì báṣubàṣu àwọn kan wà nínú ìbò tá a wà yìí láti Europe títí dé America títí dé Asia what what everybody focus lórí kéèsì gangan kéèsì ó máa borúkọ ìlú yẹn jẹ́ pátápátá tán bá dojú ẹ gbogbo kíní ó wà open bó tiẹ̀ pé ọmọ ọmọ ọdún kan kan ní kó jókòó kó dá ẹjọ́ yìí ó tiẹ̀ ó clear ni ó clear ó clear pé ọ̀daràn ni bàbá yẹn ọ̀daràn Ládédoyin ọmọ ẹ̀ mọ̀ ń pa ẹ̀ àwọn tó ń sọ láwọn mọ̀ ń pa ẹ̀ àwọn tí wọ́n ń kó pẹ̀lú ẹ̀ lábújá tó ń jọ lọ kóòtù ládùn mọ̀ ń pa ẹ̀ òun gbogbo mọ̀ ń pa ẹ̀ so àwọn ọkọ̀ àwọn kan wà láàbúrò tó ń wò wọ́n bá ọdẹ rẹ́rìn àti president wa ni o àtàwọn tó yẹ kó sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ni o àwọn kan wù wọn báyìí lábọ́ọ̀dì tó jẹ́ àwọn àwọn tó amòfin wọ́n wù wọn báyìí ó dẹ̀ fi wọ́n rẹ́rìn wọ́n fẹ́ wo ibi tí kìíní yẹn wọ́n fẹ́ wo ibi tó máa já kìíní yẹn sí ni tó máa lọ já síbi tí ò dáa ah wàhálà wà nílùú yẹn o wàhálà wà nílùú yẹn gan-an ibi tó ti máa dá ni pé kó sòótọ́ ọ̀rọ̀ tó bá jẹ́ pé kó yọ kúrò nínú ẹgbẹ́ òkùnkùn wọn ni kó kúkú sọ pé òkè kéle má ta àṣírí àwọn kó tì síta kó fojú ẹ̀wọ̀n bọ̀ yí pé wọ́n máa dá ẹjọ́ kan tó máa wà favour àwọn ẹni tó ń pa pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ ẹ gan ẹ̀ máa negotiate pẹ̀lú wọn lábẹ́lẹ̀ táwọn èèyàn ò ní mọ̀ àwọn èèyàn ò ní gbà but àdúrà tẹ̀mí ń gbà kán má ború kán má tẹ̀wá borúkọ àwa tá a jẹ́ Yorùbá jẹ́ kán má borúkọ kán má borúkọ orílẹ̀-èdè Yorùbá jẹ́ mọ́ tó ń sọ òtítọ́ lórí ọ̀rọ̀ kéèsì because àwọn kan wà tó jálágbára tó ń jọmọ nàìjíríà tó ń finú lábẹ́lẹ̀ tó ń tó ń tó ń tó ń finá sí kíní yẹn pé tó ń bá lọ dá ẹjọ́ tí ò tí ò tọ́ à ojú nǹkan ṣẹlẹ̀ níbẹ̀ o nǹkan ṣẹlẹ̀ gidigidi pé kíní yẹn clear ó ti clear sí everybody nísìnyí ìwọ tó jẹ́ ọ̀daràn tó ń dé fìlà tó dẹ̀ sí ó yẹ kó ṣèǹsì ẹsẹ̀ wá sí kóòtù ni ṣèǹsì ẹ wọ́n sọ pé ń wá ọmọ ń wá àwọn ọ̀daràn tó ń sọ pé tó bá máa gbé èèyàn kan sí i tí DSS bá ọlọ́pàá Nàìjíríà rẹ́dì láti ṣiṣẹ́ àwọn ọlọ́pàá yẹn mọ ibi tó wà but àwọn alágbára tó ń kọ̀ọ̀dún àwọn ọlọ́pàá yẹn ò ní jẹ́ kó ṣiṣẹ́ wọn ọlọ́pàá ni àwọn kọ́ ni problem yìí kí lọ̀rọ̀ tó wà lẹ́yìn lọ́yà kọ́ ni problem ọ̀rọ̀ tó wà lẹ́yìn àwọn tó wà nídìí ọ̀rọ̀ yẹn most àwọn politicians ninety percent àwọn politicians àti wọn máa kàn kò tiẹ̀ dìgbà tá a sọ ẹ wo gbogbo àwọn tó ń jọ̀rẹ́ Adédoyin èèyàn mọ̀ wọ́n àwọn ọba tó tó tó tó yẹ pé òun lè ká ọba mẹ́ta tó súnmọ́ abẹ́ tó súnmọ́ àmà yẹn tó súnmọ́ gidigidi bíbí sọ̀rọ̀ báyìí tó jọ ń ṣe wọléwọ̀de sọfẹ́ sọ fún ipá òyìnbó ń pa ẹ̀ wọ́n mọ̀ ń pa ẹ̀ bàbá wa tó onírìṣà bó ṣe wà yẹn ó ti ṣèwọ̀n tó lè ṣe kò lè ṣe jù yẹn lọ bàbá yẹn ó fẹ́ kó tó jáde but wọ́n á ti bá a sọ̀rọ̀ lókè pé wá ibi tó gbọ́wọ́dé yẹn gbogbo agbélẹ̀ jẹ́ ọlọ́run ló dẹ̀ kù bọ́tí kíní kan wá ṣe mí láàánú nílùú tí bọ̀bọ̀ ẹ̀ ti jáde káwọn yẹn má lè lọ gbé agbára ìṣẹ̀ǹbálẹ̀ ayé wọn kó gbé jáde pé ọmọ wọn lẹ́pa yìí kó pé by now ó yẹ kí ilé adóyin náà ti máa máa dàrú òfin wa ṣe ìgbà tó ń rà dá lọ wọn kó lọ fi ìgbà tó ń rí pé ó lọ kókù mọ̀wọ́ wọ́n rí pé egungun alálẹ̀ ìlú wọn kó tún máa bá dédé yin jà lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń wà yìí mistake náà ṣe nìyẹn ó yẹ káwọn náà ti dìde kó jáde pé ọmọ tẹ́ pa yìí kò ní lọ lásán kò sí nǹkan tí kò sí nǹkan tí ìjọba nàìjíríà lè fi wọn ṣe wọn ò lè pàlú yẹn nu wọn á gbòòrò wọn síta ni wọn á pè lórí wọn pé ẹni tó ṣe lè fọmọ wọn báyìí ni kó rí báyìí ni kó rí ó ìwà náà kí ló dé tó ń ṣe wọn fẹ́ dojú ẹjọ́ rú Fálànà máa ṣiṣẹ́ tiẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ kó ṣe é ṣe tó bá jẹ́ ó ṣe é ní o ọ̀rọ̀ yẹn ń sì but àwọn tó wà ní tó wà lókè òkun bá wà lókè òkun bíbá kì í ṣerú àwa o àwọn kan wà tó jẹ́ pé hmm, wọ́n ju Buhari lọ wọ́n ń wò wọ́n ń wo ẹjọ́ yẹn wọ́n ń wò wọn kò sọ̀rọ̀ síta wọn lẹ́jọ́ wọn ti ẹ̀sán yẹ kó mọ̀ wọ́n rárá but tó máa lọ sí ẹni àpẹẹrẹ ìgbà ẹ lọ máa rí wọn ẹ̀rí wọn mo máa jáde lórí social media ẹ máa bẹ́tò yín lọ sá ó dàbọ̀ sá òun náà làjọ ń gbọ́ yẹn o bẹ́ẹ̀ náà bá wà mẹ́tẹ̀ láǹfààní àti pé ẹ bá wa pè kẹ̀dá ṣètò kí lè ròyìn kí lọ́gbọ́n yín kí lòye tẹ́yìn fi wò ó ọ̀rọ̀ ṣùnùkùn rẹ o ẹ jájọ fojú ṣùnùkùn o ká lè rí èsì mú jáde ńbẹ nítorí pé bí àbájọ fojú ṣùnùkùn wo ọ̀rọ̀ yìí ọgbọ́n tiwa nìkan ò lè ṣe é. ẹ ló sá o. Hello olóòtú. ẹ káàbọ̀ sórí ètò sà. Hello olóòtú. ṣé ń gbọ́ mi sà hello. Hello à ń gbọ́ yín dáadáa a máa jú yín ṣe o. àṣẹ ìlú mari sà. adẹ̀kubita ti ń bá a bá kubita bá dé gbogbo ibi tá à ń bá lọ náà iléeṣẹ́ yín ò ní jóná ẹ̀yin tẹ̀ ń ṣe kò ní rẹ̀yìn àti ẹnjìníà àti rìkọ́dà àti everybody àtẹ̀yìn tẹ̀ ń present. now ẹ mọ̀ kémi a máa sọ tèmi ẹ jẹ́ àtúndúpẹ́ níbi tọ́rọ̀ dé yìí torí gbà tá a bẹ̀rẹ̀ ẹ̀rù tó ń bà wá ni pé ah wọ́n mà ti fẹ́ dà wá lágbo nù àdúpẹ́ pọ́lọ́run tó ṣe kíni ó tún múrè tiwa ó múrè tiwa ró now ṣe rí òwe mi ò tí ì yí padà o tójú bá ti owó òun lówó ń tán ọlọ́run ló ní tójú bá ti lé òun nílé ń wó ọlọ́run ló ń kọ́ fẹ́ dà ọlọ́run wa ti sọnù ìwé ẹ̀ tó dáa bóyá báíbù o bóyá kùránù even àwọn tó ń ṣèṣẹ̀ṣe wọ́n á ní òtítọ́ òtítọ́ òtítọ́ kì í wo irọ́ ni wọ́n ń pa wọn kì í pa òtítọ́ ṣé ń gbádùn mi sìn ṣe ríbi tọ́rọ̀ dé yìí ọlọ́run ọba ló wà lẹ́yìn tálíkà àti àwọn tó ń darí wa ẹ pé mi ti change ọ̀rọ̀ mi ṣe rí ọ̀tọ̀ ló lórí ọ̀tọ̀ rí ni dictator ọ̀tọ̀ ni ritualist ọ̀tọ̀ ni cultist wọ́n wá papọ̀ wọ́n yí bíríkótó wọ́n yí bíríkótó wọ́n wá rò páwọn làwọn ń darí orílẹ̀-èdè kan bọ̀ àsìkò ọlọ́run ló tó ẹ jẹ́ àfojúwo kéèsì látilẹ̀ kìnìún pọmọ tálákà ayé ń fẹ̀ rínrín nísìnyí ó pọmọ olówó ariwo ta àwa tálíkà ló lówó tọ́lọ̀ ń dá ta lóòótọ́ tó jẹ́ páwọn onírọ́ ló ń rúlu àtàn dẹ̀kọ̀ tó wa tán àdìkọ́tì sí wa lọ́rùn gbogbo nàìjíríà ló mọ bí kéèsì ṣe ó pọ̀n àwọn tó wà nídìí ẹ̀ ẹ trace wọn láti a to z káfọgbọ́n rí wa gbé ṣe mọ̀ páwọn tó wà ní òṣèlú wa yìí hmm. tààrọ̀ páwọn alágbára níbi tí mo wá ń bọ̀rọ̀ lọ ni pé Hamzat Oríyọmí àtẹ̀yìn mẹ́díà ẹ̀yin la aṣojú àwa mẹ̀kúnnù báyìí tọ́lọ́ ń gbé fún ṣé wàá rà mẹ̀kúnnù lọ́mọ ọjọ́ ta gbọ́dọ̀ máa tẹ̀lé bọ́ńpà tó bọ́ńpà kọ́lọ́ndẹ̀ máa ràn yín lọ́wọ́ ẹni tó ní fóònù tó ń pè ẹni tó ní any little contact lórí social media ẹ má jà kunu ìkunu náà ń pè ní téèyàn bá rí information information kékeré lóní tó lè sọ tàtà yẹn já kán pè yín lẹ́yìn kan gbé fún media nǹkan kan ló wà ń bẹ̀ ní state tí wọ́n wà ẹ lọ sí di justice kìíní yẹn jẹ́ kán mọ̀ ṣé ríbi tọ́rọ̀ èdè bàbá Fálànà òun ló mọ̀ pa àṣẹ tó ń darí ogun lọ báyìí àdẹ́ńtẹ̀lé bàbá Fálànà náà ò pọ̀ tó wọn torí olótìtọ́ ó kéré sí onírọ́ but diaspora internationally everywhere tá a bá ń tẹ̀sí wọn lójú tag by tag sẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ̀kọ́ ti fojú mú mu ọ́ ṣẹ́mọ̀kí lákọ̀ọ́kọ́ ó wá sí kóòtù ó gbé kìnìún sórí ó ń ga pa ó lóun tún máa pẹ̀gbọ́n ẹni tóun pa àmọ́ gbà tí ẹnu àwa tálákà tá a lówó tán ọ̀dẹ̀ lè pa wá tán ìtaàbò wọn ọlọ́pàá wọ́n yí wọ́n yí di ọ̀rẹ́ ó gbé tọ́túnẹ̀kì wá sórí sọ́run ọlọ́run dùn àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí mú wọn ni o bọ́n lọ dá ẹjọ́ yìí nínú ìhòlẹ̀ bọ́n lọ dá ní aké bọ́n lọ dá lóko gbogbo ojú ti rí wọn báyìí ibi tèmi ń gbàdúrà lọ fún gbogbo àwa mẹ̀kúnnù tá a bá fẹ́ kíjà ìtàn ni pé ẹ má kùnú ẹ má kùnú ẹ jẹ́ àtúbọ̀ múra sí i ọ̀nà tó ń fẹ́ gbà yọ àpọ̀jù wọn lọ adẹ̀ ń dẹ́dẹ̀ wọn adẹ̀ ń mú wọn ọlọ́run ló ń bá wa mú wọn mo tún tún sọ again ǹjẹ́ Ọ̀yọ́ state government sọ̀rọ̀ lórí kéèsì no Ọ̀ṣun state government kọ́ no ǹjẹ́ ọlọ́pàá pa wọ́n fojú wọn wọn no ẹ má jẹ́ àárín jìnnà òtítọ́ ló máa lékè irọ́ ibi tọ́wọ́ wọn ti bọ́ ni pé ojú ti ń tó wọn ń ó ti tán ilé àbòsí tán mọjọ ó ti ń crack ó ti ń wo òtítọ́ tiwa ni ẹ má jẹ́ àrìlẹ́ǹtì ẹ gba nǹkan tí mo sọ olóòtú ọ̀rọ̀ yìí kò sẹ́jọ́ tán fẹ́ dá àṣírí wọn ti tú tán ọ̀bá dẹ̀ tètè jáwọ́ èyí tó máa ṣẹ̀ sínú ẹgbẹ́ Curtis gbogbo àwọn lórí ìyá tí Timothy ló máa fún wa ní independence tí àwọn ọmọ mẹ̀kúnnù need ẹgbà bẹ́ẹ̀ ẹ ṣe olóòtú. ẹ ṣe o ẹ kú ohun ẹ ní sọ̀rọ̀ tán ọ̀pọ̀lọ yóò sì ní dọ́bà tó orí ètò òun náà la ṣe wà bẹ́ẹ̀ yìí náà bá láǹfààní láti pè ẹ pè sórí ètò ẹ dá sí i kí lè ro ti yín àwọn èèyàn náà ń pè tí wọ́n sọ nǹkan tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ yìí ohun tó ń ṣẹlẹ̀ yìí ó ń àfẹ́tì gbogbo mẹ̀kúnnù tá a bá ní ká fọwọ́ lẹ́rán ká máa wò kí wọ́n máa mú ọmọ mẹ̀kúnnù. ẹ káàbọ̀ sórí ètò máa o. nípa tọrọ adédoyin sà. à ń gbọ́ yín mà ẹ bá mi yí kí tẹ́gbọ́n wa lọlẹ̀ ẹ bá mi yí kí tẹ́gbọ́n wa lọlẹ̀ ká gbọ́dọ̀ wa dáadáa mà yes sir ẹ jẹ́ sà nípa ti ọ̀rọ̀ Adédoyin àwọn student union tí wọ́n sọ pé wọn ò dá sí yẹn ọ̀rọ̀ student àwọn student union tí wọ́n ní wọn ò dá sí yẹn wọn lè dá sí torí pé ìdí tí wọn ti dá sí ni pé Adédoyin pẹ̀lú àwọn yẹn ti wọ́n ti ní àjọṣepọ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti ní bí màmí yẹn ti ń sẹ́tù wọn láti bẹ̀rẹ̀ so tí wọ́n bá ní nǹkan kan ṣe síbẹ̀ ẹ̀yin yòòyìn wọ́n máa ń lọ sí Adédoyin tó a ti fún wọn ní nǹkan àti ṣe tó àwọn ò ní fẹ́ kí àkírí yẹn ó tú tó rízìn nìyẹn tó lè jẹ́ kí àwọn student union dá sí i àti wípé nígbà gbogbo nígbàkigbà tí wọ́n bá ń ṣe nǹkan àwọn náà máa ń lọ síbẹ̀ bàbá rere bàbá kẹ̀ òun náà ti fún wọn ní owó á ti fún wọn ní ètò ẹ̀tọ́ wọn bẹ̀ táwọn ò mọ̀ pé owó ẹ̀jẹ̀ làwọn sì ń ná ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ju gbogbo ẹ̀ lọ nǹkan tá a kàn fẹ́ sọ ni pé ìjọba dá o ìjọba ò dá o ènìyàn dá o ènìyàn ò dá o ìdájọ́ ọlọ́run ló ṣe kókó mọ̀pọ́ ọlọ́run sì ṣèdájọ́ gbogbo ìdílé tí adédoyin ti palẹ́kún mọ̀pọ́ ọlọ́run ò dákẹ́ ọlọ́run sì máa sàn sàn padà fún ní agbára ọlọ́run ọ̀rọ̀ tèmi nìyẹn ẹ ṣé mo dúpẹ́ fà. ẹ kú ohun o ẹ ní sọ̀rọ̀ tán àgbàyàn adalẹ̀ tó ètò ọ̀hún sì lọ lọ́wọ́ o gbogbo ìmọ̀ràn tẹ́ ẹ fẹ́ gbà wá àbálẹ̀ fẹ́ dá ẹ pè sórí ètò kẹdà hello. hello. hello sa ẹ káàbọ̀ sórí ètò sa. ẹyẹ sà ẹ kú ètò sà. ìmọ̀lẹ́jì ń pè wá kílẹ̀ bẹ́ẹ̀ bá wa sọ òkè bá wa ṣe ní kíákíá. Eh, eh, ok à ń pè láti amẹ́ríkà ni sà a fẹ́ dá sí ètò Adédoyin tí ó ń lọ lọ́wọ́ ni sà nǹkan tí èmi kọ àwa à ń fọlọ bí gbogbo ìgbẹ́jọ́ yẹn bó ṣe ń lọ but nǹkan tí èmi kàn observe ni wípé tí mo kàn ń wò ni pé èmi mi ò tí ì rí kò tí ì sí excuse kankan nínú gbogbo nǹkan tí èmi tí mo ti wù láti bẹ̀rẹ̀ dé nǹkan tó ṣẹlẹ̀ ní kóòtù ní àná wípé Adédoyin kò mọ̀ nípa ikú Timothy Adégòkè nítorí òun kò ní excuse kankan wípé òun ò mọ̀ nípa ẹ̀ but nǹkan tẹ̀mí kan wá ń wò tí mo kàn fẹ́ kí àwọn èèyàn mọ̀ ni wípé Adédoyin fúnra lára ẹ̀ èmi mi mọ̀ mi mọ̀ bó ṣe fẹ́ tó bá dá ẹjọ́ Adédoyin bó ṣe yẹ kán ṣe dá hmm, iṣẹ́ rí nǹkan máa nǹkan máa bàjẹ́ ẹ ẹ gbọ́ àṣírí nítorí pé kí ni alan tó bá yá tó bá dá ẹjọ́ Adédoyin bó ṣe yẹ kán ṣe dá ẹ ẹ gbọ́ ẹ ẹ rí pé nǹkan á bàjẹ́ Adédoyin á sọ̀rọ̀ torí pé kí ni Adédoyin ò ní dákú nǹkan tí mo fẹ́ nǹkan tí mi fẹ́ sọ kò jù bẹ́ẹ̀ yẹn lọ Adédoyin á sọ ó pọ́sí kò ṣe Adédoyin gan kọ́ ló fẹ́ lo Timothy kọjá pé wọ́n kọ̀ bẹ́ gẹ́gẹ́ bí ẹni tó kọ́kọ́ pè bó ṣe sọ wípé ó jẹ́ bí alápàtà òun lẹ́bi rí pé Adédoyin ní tó yẹ ló fi ní backup tó strong gidi gan àti nǹkan tẹ̀mí fẹ́ sọ kò jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá dá ẹjọ́ Adédoyin bó ṣe kàn ṣe dá Adédoyin á láhùn ó dàrọ̀ sáìkú ètò. ẹ ṣe gan sa o ẹ kú ọgbọ́n ẹ kú òye ọpọlọ yóò ní dọ́bà tó bẹ́ẹ̀ yìí náà bá wà ń bẹ̀ tẹ́ ń gbọ́ ètò yìí tẹ́ láǹfààní àti pé ẹ pè kẹ́ sí i ti yín àti ìmọ̀ tiwa jẹ́ ká papọ̀ ká fi wá ojútùú sí ọ̀rọ̀ tó wà lẹ́tà tàn tẹ́pẹpẹ yìí. hello. ẹ ṣeun gan ni ọlọ́wọ́ àbọ̀dọ̀ yìí ṣé ìgbọ́n lẹ́wà lórí iṣẹ́ tí mò ń bá sọ̀rọ̀ gbogbo tí mò ń wò yìí jẹ́ wọ́n tó pípé. èmi gangan lè bá sọ̀rọ̀ èmi gangan lè bá sọ̀rọ̀ mò ń gbọ́ yín. ok ẹ kú jọ mẹ́ta. àwa ni ẹ sà ẹ ti gbé mi sí ẹ ti gbé mi sí fọ́tò mi àti ààrẹ almoruf ẹ ti play kíní wa dáadáa that was about uh, almost a month and a half ago and then ẹ ṣe play kíní almoruf kan sí náà ni is my good brother àti máa ń ṣètò dáadáa màá wish kẹ fún mi time màá fẹ́ bá yín sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀sìn yẹn lé ní ṣe rí ọ̀rọ̀ Adédoyin ní agbára lọ́hùn ó bá kù ní kó kù ọ̀la àwọn tó nílé ayé àmọ́ wọn á mú wọn á mú ọmọ ẹ̀ torí àfi abiyamọ ni ọ̀rọ̀ yóò nípa lẹ́kún tó bá ń fọ́ lókè sí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí nígbà tí mo rí nǹkan tó ṣẹlẹ̀ ní Àbújá tó gbọ́ tó tó tó gbọ́lẹ̀ nínú Prado tó yẹ pé aṣọ white lójú wọ̀ tó tún wọ̀ bàtà white tọ́dún gbé padà ìrújú fẹ́ bọ́ lójú mi pé irú ìyàwó leléyìí torí nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọkùnrin kò sí ẹni tí ò lè ṣẹlẹ̀ sí o mo pẹ̀lú ẹni tó yarí tí mo sáré pé gbàgede lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo yóò yá lọ́dọ̀ Fẹ́mi Fálànà mo wá kàn ní ẹ̀tún mo sísà Amẹ́ríkà mo ti ń pè yín o mo ń lànà ìgbé ilé mi àti ara mi rúfù kò jìnnà síra wọn a lè fẹsẹ̀ rìn a lè ní lójúmọ́ ẹsẹ̀kẹsẹ̀ mo kú gbàgede mọ̀ tòun ló yá pé Fẹ́mi Fálànà is our family ọ̀dọ́ ìnáwó ṣàgámù ni mí ṣùgbọ́n we are just like a family tí mo pe sísá mi kò yá bá mi lead lọ́dọ̀ Fẹ́mi Fálànà ní kíákíá tó lè ibi tọ́rọ̀ gbà ń sìn nìyẹn mo dẹ̀ mọ̀ pé bàbá yẹn á bá wọn fa ṣége olóòtú ṣe àmọ̀kò tó tó wá dùn mí ó dùn pé kò sí kànífẹ́ mi láyé mọ́ tó wá pé Gani Fáyemí wà láyé mi èyí tá à ń sọ ìkọlẹ̀ wọn máa sọ mo mọ Gani Fáyemí ó lè fún ẹ lọ sí Ghana kó lọ wá olórí kókó tẹgbẹ fọ́tò ẹ̀ sí gbé ayé ọmọ ẹ̀ yìí wọ́n á ti wá jáde ṣùgbọ́n ṣe é gbogbo ọ̀rọ̀ yìí olóòtú mi ìfẹ́ sọ̀rọ̀ pọ̀ jùlọ kí n fáwọn ẹlòmíì láàyè God bless America tó bá jẹ́ pé America ni wọ́n á ti mọ́mọ́ ẹ̀ àfi kí fámìlì ẹ̀ máa gbé aago mọ́ gbogbo fámìlì pátá máa tábàgò ẹ̀ bámbámú gbogbo pátá wọ́n á mú àbí tó bá yẹ kó nǹkan fúnra rẹ̀ lu fóònù wọn lójú ṣùgbọ́n mo mọ̀ yín pé ẹ̀jẹ̀ Timothy ó máa tì jáde kúrò níbi tó bá wà lágbára lóhùn mo máa sọ kí ni lórí lórí yíyà nísìnyí káwọn èèyàn gbọ́ torí àwa Yorùbá burú o Yorùbá burú o Yorùbá burú ṣe rí ibi tí wọ́n sin ọmọ yẹn sí torí mo ti fẹ́ pé gbàgede mọ̀ wọ́n ní láti jáde ibẹ̀ yẹn wèrè wọ́n lọ ní nǹkan mọ́bẹ̀ tọmọ yẹn bá fẹ́ jà yorùbá jẹ́ ní gbogbo wa o torí mò ń rí ìyìn lọ́wọ́ yín sì mo ní gbogbo ẹ̀ lára yín o ẹ̀mí tí mo fẹ́ sọ ọmọba ni mí o àmọ́ ọmọ ṣe máa ń work wọ́n lè rí nǹkan mọ́ bí tí ọmọ sọ́ọ̀sì ọmọ yẹn sí o wọ́n lè rí nǹkan mọ́ bẹ́ẹ̀ kókó má jà ẹ mú ọtún mọ́kàn tó mò ń sọ. torí àwọn pípì máa ń tó sọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ kọ́là tó pè tá tó pè lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ọlọ́run àtúbọ̀ mú wọn bọ́lá mi màá pè yín lẹ́yìn aráyè sọ̀rọ̀ dáadáa gbogbo aṣọ kọ́là ń sá sínú òun bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe gan sa o ẹ kú ohun ẹ ní sọ̀dọ̀ tó. tó orí ètò ọ̀hún la ṣì wà ọ̀rọ̀ tó gbọ́gbọ́n dẹ̀ ni ọ̀rọ̀ yìí tó gba làákàyè tó gba òye àgbà nítorí pé a ti ń sọ wípé n tó wà lẹ́yìn ẹ̀fà ní ọ̀rọ̀ yìí ó ju èje lọ o ká máa dáwọ́ bo nǹkan. wípé ẹ gbàgbé máàlù tó lọ check-in five days after tán ti pa Timothy sínú òtẹ́ẹ̀lì yẹn máàlù yẹn ní ó ń gbẹ́ kòtò níwájú òtẹ́ẹ̀lì ṣé ń gbọ́rọ̀ mi. àgbọ̀yé. máàlù yẹn ní ara wá ku òun òun dìde òun wò ta ó lóun náà wá sọ fún un pé kóun òun náà fẹ́ jù síbẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ló pe dírẹ́fà tó gbé lọ ló dírẹ́sì ó ní bóun ṣe fẹ́ sílẹ̀kùn un báyìí <coughs> ó láwọn mẹ́ta ṣẹ́ ń gbọ́rọ̀ mi ló ti wà lẹ́nu ọ̀nà lẹ̀kùn òun ó ní adédọ́yìn máàlù kan àtobìnrin ó náà wọ wá ìtàn gbélẹ̀kẹ̀ sọ́rùn tó òun pẹ̀lú ẹni tó ń ṣiṣẹ́ yẹn adédọ́yìn mò ń pẹ̀ ṣebí náà nìyẹn sọ bàbá gbàgede sọ lórí ẹ̀ eh, program ẹ̀ ẹ wò yẹn ṣẹ́mọ̀ ó lọ́wọ́ nínú ẹ̀ alápàtà ni. hello. hello mo gbọ́ yín màá mo gbọ́ yín. alápàtà ni torí ẹ wò ìjọ karùn-ún tó pa sí mọ́tò ló tún fẹ́ pa yẹn yẹn ló lóru nìyẹn lòun bá jáde ó náà ń gbà tán tóun sílẹ̀kùn ó láwọn mẹ́ta ni obìnrin wà láàrin òun náà Adédoyin gan wà ń bẹ̀ àtànádàmánì ó lọ́mọbìnrin yẹn dẹ̀ ló gbowó lọ́wọ́ òun wọ́n ṣe gbowó lọ́wọ́ Timothy ibẹ̀ ẹni kẹ́tì mọ̀ pé Adédoyin alápàtà ni ó kàn pa bàbá ọmọ ọlọ́mọ kò sí péjọ márùn wọ́n tún fẹ́ pa mí ojoojúmọ́ ló ń pààyàn ojoojúmọ́ ni ẹ mọ́rọ̀ ọkùnrin yẹn ó yọ bàbá bàbá gbàgede sọ ó gbé wá má nìyẹn dẹ̀ sọ̀rọ̀ bó ṣe rí nìyẹn ó dàbọ̀. ẹ ṣe gan o àgbà yín adalẹ o. God bless tó ọ̀rọ̀ àgbà lọ̀rọ̀ yìí bí ò bá ṣẹ lóòrọ̀ ó yí dandan kó ṣẹ lọ́jọ́ alẹ́ ọjọ́ alẹ́ wa gẹ̀dẹ̀ rèé àti bọ̀tán ni. hello ma. hello. hello ma ẹ káàbọ̀ sórí ètò màá bọ́lá jíǹpé ìlẹ̀ bá a sọ ma. hello. hello ṣé ń gbọ́ mi ẹ bá wa yí dẹ́gbẹ́gbọ́ wa lọlẹ̀ ká lè gbọ́ra wa dáadáa ẹ bá wa yí dẹ́gbẹ́gbọ́ wa lọlẹ̀ ká gbọ́ra wa dáadáa ok orúkọ mi làlájà Mọ́pẹ́lọ́lá láti Houston Texas. ẹ káàbọ̀ sóde tó máa ń gbọ́ yín mà. ẹ jọ ọlọ́run á tún nàìjíríà ṣe o ṣé ní gbogbo scary stories tá à ń gbọ́ yìí ó wà scared gan fún wa láti ẹ̀ ti wálé èmi ò ní much láti dá sí ju pé ẹ̀yin náà lè máa bá wa announce kàn ṣe káwa táwa lábúrò ká lè wálé gbogbo eléyìí sì èèyàn báwo lèèyàn ṣe fẹ́ wálé wò lè lodge hotel o ò lè gbélé ọ̀rẹ́ o ò lè ṣe kínní ẹ jọ má jẹ́ kán release man yẹn o kán bá wa make sure pé wọ́n get to the bottom of it ẹ thank you. Uh, bẹ́ẹ̀ bá wà ń bẹ̀ tẹ́ láǹkàní àti pé ẹ̀yin náà pé ẹ bá wa dá ṣètò yìí mo náró àgbà lọ̀rọ̀ yìí bí ọba ṣẹ lóru àṣẹ lọ́jọ́ alẹ́ o òwe ńlá ni mo pa mo dẹ̀ gbà mo nígbàgbọ́ pé ó ti yé gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n àtolóye àgbàlagbà tẹ́ wà nínú ilé tẹ̀ ń wo ètò yìí nítorí pé. mò ń bọ̀ ọlọ́run òyà lógún ọdún o. àwọn nǹkan kan làwọn èèyàn máa ń gbàgbé wọ́n gbàgbé pé bojì kí ló ń jẹ́ bojì òótọ́ ibojì gba èèyàn ibẹ̀ nílé ìgbẹ̀yìn fún gbogbo òkú ẹ̀ ló o. ẹ̀ka ilé ẹ̀ka ilé ẹ̀ka mọ̀ sórí ètò máa yes sir ẹ kú iṣẹ́ takuntakun tí ẹ ń ṣe ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú yín á máa gbọ́rọ̀ yín sókè iléeṣẹ́ yín á túbọ̀ máa gbòòrò sí lágbára ọlọ́run ṣe rí hmm, gẹ́gẹ́ bí èèyàn ṣe ń sọ látàárọ̀ kọ́lọ́run bá wa tún orílẹ̀-èdè nàìjíríà ṣe ṣe rí madam tó sọ̀rọ̀ tó ń sìn wọ́n sọ nǹkan kan tó dẹ̀ yẹ pé mo kàn fẹ́ emphasize lórí ṣẹ́rí ọ̀rọ̀ tá a wà nílùú òyìnbó as much as ó ń wà pé ká wá sí ilé ká ṣe nǹkan ribiribi because ibi tí wọ́n bí wa sí ibi tí wọ́n forí wa jólẹ̀ sí ni ṣùgbọ́n atrocity tó ń lọ ní ìlú yẹn killings tó ń lọ ní ìlú yẹn oríṣiríṣi nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ nínú ìlú yẹn ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa kẹ́rù bà wá débi pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan sọ fún yín pé àwọn ti gbàgbé ìlú yẹn. now back to ọ̀rọ̀ eh, Timothy kọ́lọ́run jọ̀ọ́nù àánú ẹ̀ kó foríjì kó bá wa wo àwọn èèyàn ẹ̀ lójú mo pè náà bíi two days ago mo sọ kinní kan lórí ètò because àsìkò tí mo ti ń gbọ́ tó ti ń sọ̀rọ̀ ẹ̀ mo ò sọ dídẹ̀ yìí pé mo ní kí wọ́n rò mí ẹ ìṣẹ̀ṣẹ̀ wà ní ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe dẹ̀ ni wọ́n fi wọ́n fi dá eh, ilẹ̀ wa èrú wà mo lọ sí school bẹ́ẹ̀ divisional teachers college lẹ́rù wà mo lọ síbẹ̀ mo dẹ̀ mọ bí àwọn èrú wà ṣe lágbára tó ṣẹ́ni ká ní wọ́n ti ṣe kínní látijọ́ wọ́n yìí lè ṣe náà òkú tó ti kú wọ́n pè jáde wọ́n wo ṣẹ́ni gbogbo ìtàn sọ ẹ̀ story ló máa jẹ́ náà ká padà sí ọ̀rọ̀ Adédoyin ṣe rí máa yẹn kì í ṣe ẹ̀kíní tó máa ń ṣe kíní yẹn ó ti ń ṣe a very long time wọ́n ní ritual ni wọ́n dẹ̀ ń rí ìníwò ẹ̀ all the time tó bá rántí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi instances ló ti jáde tó fi hàn pé máa yìí ó ní kọ̀lọ̀fín nínú kọ́bọ̀dẹ̀ in the sense pé ẹ̀rọ tóbìnrin yẹn sọ tán ọmọkùnrin tó lọ́ọ̀jì tó tẹ̀lé ẹ̀ tí ò bá ṣe pé ẹlẹ́dẹ̀ẹ́ ó wà lẹ́yìn ẹ̀ tó gbẹ́ kòtò tó rí wọn kí dírẹ́fà ẹ̀ tún wá tó tún parọ́ fún dírẹ́fà pé kò síbẹ̀ tó gbé wábẹ̀ tó gbàbẹ̀ lọ tó ń fi lọ́ọ̀jì ẹ wò yẹn ṣẹ́rí ẹwọ́ tí ó wà ní ọmọ tó wà ní sùkúl ní Odùduwà tí àwọn òbí ẹ̀ tí wọ́n dédé wá tì ẹ yẹn náà tí wọ́n bá probe mọ́ ẹ̀yẹ dáadáa a lot of secret will come out but nítorí orílẹ̀-èdè tá a wà wọn ò fẹ́ òtítọ́ máa yẹn ní tó bá jẹ́ amẹ́ríkà ní tó bá jẹ́ uk tí mo wà yín ni ṣẹ́rí ń jọ tí wọ́n tiẹ̀ ti kọ́kọ́ tí wọ́n tiẹ̀ ti kọ́kọ́ rí òfin yẹn ṣẹ́rí gbogbo àwọn tó wà lẹ́tẹ̀ yẹn pátá àtọlọ́jọ àtọlọ́jọ àtọṣiṣẹ́ńbẹ gbogbo wọn ni wọ́n máa kọ́kọ́ kó pátá wọ́n wá bẹ̀rẹ̀ sí yọ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ṣọwárí nígbà tí wọ́n tiẹ̀ tún wá rí òkú níbi tí wọ́n ti àtẹ̀ntó rí òkú àtẹ̀ntó ni bọ́ṣọ wọn yẹn ìkọ̀ọ̀kan ni wọn they must know something they have to talk wọ́n láti sọ ọ̀rọ̀ ọmọ tó gba owó tó sanwó sínú àkáǹtì ó mọ nǹkan gbogbo wọn wọ́n ti wà lórí ìmùlẹ̀ gbogbo wọn Adédoyin ti múlẹ̀ fún gbogbo wọn ó lẹ́sẹ̀rí tí wọ́n lè sọ òótọ́ jáde tí ò bá sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ nínú òtẹ́ẹ̀lì yẹn wá ìfọwọ́ Adédoyin fi sá lọ wọ́n ní tó o bá ṣe bí ò ní sá wàá yọjú ara èmi rèé omi ṣe ń kí òdà wàá dẹ̀ tiẹ̀ ó sá lọ wọn ò rí títí dèmi ṣé tó sọ fún mi tó máa lé òun ọbí tó wà the woman herself ó yẹ kó gbé woman yẹn gan fún rẹ̀ ó yẹ kó gbé ṣe rí ìdílé wọn yẹn máa yẹn ti tarnish ìdílé yẹn bá sílẹ̀ gan ó máa para ẹ̀ ni torí wọ́n ní ẹni tó bá ti pa idà pààyàn idà ipa idà náà ló máa fi pa. ṣó ti yẹ yín sà ẹ kú ètò ìwọ̀nba tí mo sì fẹ́ sọ nìyẹn ẹ ṣe gan ni alright mo ti sọ bẹ́ẹ̀. tó ẹ̀hún àlàyé la máa ṣe fúnra wa káròkù kò dàbí kókù ó má nílẹ̀ yorùbá a mọ̀ pé àṣà àti ìṣe yorùbá ni òkú tó bá kú tíkú ẹ̀ bá rújú tí wọ́n dẹ̀ ń fẹ́ mọ bí tíkú ẹ̀ ti wá wọ́n á ràn padà lọ́ba àwọn tó pa pé kó lọ jíṣẹ́ fún wọn. hello hello sàì káàbọ̀ sórí ètò sà. ẹ káàrọ̀. ìbẹ̀lẹ̀ tí ìpínlẹ̀ bá a sọ̀rọ̀. ẹ láti Kóńgò ni. à ń gbọ́ yín sà. èmi ọmọ first ni ọmọ Benin ni mo wà ní ilẹ̀ Congo báyìí ègún ilẹ̀ ní èrè bọ̀ gbogbo nǹkan tó ń lọ ni mo máa ń wò lórí YouTube ṣé rí nǹkan kan wà ṣé àwa ta jẹ́ àlejò ta ta ta ta rí Nàìjíríà sí pé nǹkan gidi wà ní Nàìjíríà ká máa lọ sí Nàìjíríà lọ ra nǹkan ká máa lọ sí hòtẹ́ẹ̀ ṣé àtúnlò náírà ṣe bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ pé àwọn òbí wa sọ pé ah ilẹ̀ nàìjíríà dáa ó yẹ ká lọ sí iléeṣẹ́ ó yẹ ká lọ ṣe gbá ó yẹ ká lọ ṣàwo sí nàìjíríà ṣé akínyẹ̀mọ́ kàn báyìí láti lọ ṣe olúwa ṣeun orí Timothy kò gbàbọ̀dè òkèké ní kó tẹ̀ gbàbọ̀dè náà lọ orí ẹ̀ kò sùn lásán wọ́n rí mú fine ẹ wá wo nǹkan tí wọ́n ń ṣe ẹlẹ́wọ̀n ẹni tó pààyàn àlùkò àǹkárí pé ká ní pé kútọ́ ni níbi tó ti mú àwọn èèyàn ló ti ló ti báyé ẹ̀jẹ̀ lọ. sẹ́ni aṣọ wọn á mú nísìn wọn wọn wà nínú jíìpù wa sí kìnnì wọn tún sọ ọ́npì wa ogun ogun mọ́tò àwọn ọlọ́pàá wọn tún fi sílẹ̀ bẹ́ẹ̀ ọ̀daràn nítorí pé kí ni nítorí pé olówó ẹjọ́ ká ní pé ẹni tí àwọn ẹbí ò ní nǹkan kan ni tó jẹ́ pé wọn ò ní nǹkan kan ṣé wọ́n lè tú ìtẹ́ bẹ́ẹ̀ wọ́n lè tú ìtẹ́ bẹ́ẹ̀ ẹ wo àwọn ọmọ kéékèèké tó lọ bẹ́ẹ̀ lóyún ẹ lọ́mọbìnrin kan báyìí ìgbà tí àwọn wọ́n já àwọn kéékèèké wọ́n wọ́n kéèsè kò pẹ́ kò lè tẹ́lẹ̀ ó yẹ kó yanjú wọn ni nísìnyí ẹ̀rọ tó tó fún wọn sí ẹ̀rọ kan ṣùgbọ́n ẹ̀rọ lọ́kọ̀ ó ń wá ó kó ń yan panápaná ó kò wọ́n ti gbé ìṣe ọwọ́ tiẹ̀ ló ń gbélé ayé yìí sí ẹjọ́ o àgbọ̀gbọ̀ àwọn táwọn òkìní yìí bí wọ́n ṣe sọ̀rọ̀ bàbá wa Fẹ́mi Fálànà èmi tún lọ sars mo tún lọ sars mi lórí YouTube mo gbọ́ àwọn ọ̀rọ̀ tó sọ dáadáa mo dẹ̀ gbọ́dọ̀ ti ṣiṣẹ́ ní ìmọ̀ wọ́n rí àkọ́kọ́ mi tí mo rẹ̀ tí mo ń gbọ́ ọ̀rọ̀ Fẹ́mi Fálànà mo lọ sars mo lọ dédé sars tẹ̀ lórí Google mo tún sars lórí YouTube gbogbo àwọn fídíò tó ṣe gbogbo àwọn tó ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó ṣe fún mi wá rí pé bàbá yẹn hmm, ẹni tá a lè fọkàn tán ni mo á bẹ̀ẹ́ ní àsìkò wọ̀nyí pé kó ṣiṣẹ́ bí iṣẹ́ bó ṣe sọ pé òun ní gba dọ́là kan báyìí gbogbo ẹ títí gbọ́rọ̀ yìí gbogbo gbogbo ẹni tí ìṣàdúrà fún ló ṣe bẹ́ẹ̀ lára fún wọn ibùkún ní ibùkún ti ní kò sí kó sọ pé kò sí nǹkan kan tó jẹ́ pé wọn ò nídìí nílé ayé yìí fẹ́ ọlọ́run ó túbọ̀ fún ọ sí pé kó máa lò ó bẹ́ẹ̀ nítorí kí nǹkan tí nǹkan tí nǹkan tí tó ti ṣẹlẹ̀ ní nàìjíríà kì í ṣe nàìjíríà ní ọmọ nàìjíríà nìkan ló bá o gbogbo àgbáyé ni gbogbo àwa ta ti wà àgbáyé ta ti mọ̀ pé ọjọ́ kan ọjọ́ kan á lọ sí nàìjíríà lọ ṣe ìkan ibi tí mi ń dákẹ́ ní ní gbogbo náà nìyẹn ẹ má sì pé yorùbá mi ò dán mọ́rán bó ṣe ká mi lára ẹ̀ mo gbọ́dọ̀ sọ. a gbọ́ yín dáadáa ẹ ṣe gan-an ẹ kú ohun ẹ̀ ní sọ̀rọ̀ tán tó bẹ́ẹ̀ náà bá wà ń bẹ̀ẹ̀ tẹ́ láǹfààní àti kẹ́ bá àpèkẹ́ dá sétò yìí mo sọ nǹkan kan lórí ètò mi láwọn ọgbà kan sẹ́yìn pé bá a bá la fẹ́ gba Yorùbá nation bá a bá ta ẹ jẹ́ ká máa tọ̀ o bá a bá tọ̀ yóò dẹrun nídìí o Yorùbá nation àwa Yorùbá náà rè o ọ̀rọ̀ Yorùbá là ń sọ yìí o àwọn àyà náà ìkòkò ajẹgunjẹrẹ ńlẹ̀ Yorùbá ṣe rí bí wọ́n ṣe ń bá àwọn àwọn ẹ̀wọ̀n. ìgbà tó lè sọ ni pé àwọn tó sọ pé wọn gbọ́dọ̀ máa sọ gbogbo ọ̀rọ̀ ní orí àwòrán tí wọ́n bá fi kan bò kan kò sí méṣe máa ran àwọn pípìrì lọ́wọ́ kò sí ọ̀rọ̀ kan tó jẹ́ àgbépamọ́ because they are ready to slap our face. hello. hello mo wà ní pẹ̀lú ìmúgbọ́ ìmà. tẹ́ bá sọ pé àwọn tó sọ pé ẹ wò some people wà tó jẹ́ pé àwọn family Adédoyin tó máa máa pè lórí kinní kì í ṣe gbogbo ìmọ̀ràn ní kẹ́ máa gbà because tó máa sọ pé kọ́ máa fi àwọn ọ̀rọ̀ kan pamọ́ kọ́ máa sọ àwọn ọ̀rọ̀ kan ok ta ló fẹ́ ta ló fẹ́ ta ló fẹ́ sọ̀rọ̀ ẹ ká sọ̀rọ̀ sókè. Okay kò sí nǹkan tá à ń gbé pamọ́ tó bá gba bàbá bàbá lọ́ọ̀yà yẹn tó bá sọ fún wọn kò sí pọ́blẹ́mù mbẹ́ because mo ti wo program yìí látàrọ mo sùn lọ ni mo ṣẹ̀ ń jí ni ṣé ti yé yín kò sí nǹkan tó fi ń bò nínú ọ̀rọ̀ yìí open market ni gbogbo ìsọ̀rọ̀ sókè ni kọ́ má kí gbé bàbá wò má gbọ́ pé wọ́n sọ pé kọ́ má sọ̀rọ̀ kankan because àṣírí tó má bo àṣírí ọ̀rọ̀ ò ní lọ síwájú tó bó ṣe lọ yìí. Hello? Hello, mo ń gbọ́ yín mo wà pẹ̀lú yín mi wà níjọ́ tó dá ẹjọ́ níjọ́ Friday mi ò lè jẹun London lèmi ti ń pè yìí mi ò lè jẹun how can somebody this is open market àní gbogbo àwọn tó wà London ló ló rẹ́dì gbogbo wa rẹ́dì èèyàn lè kú dé ọ̀rọ̀ ìjọ tí tó ọ̀bà dájọ́ dáadáa torí kì í ṣe gbogbo ọ̀bẹ ló ń pààyàn hypertension pààyàn tí wọn bá dá ẹjọ́ ìdáadáa ẹ àmúyẹ ẹ̀yàn tó máa gbọ́ pé wọ́n kàn ní heart attack because this is serious matter kí ni ìwà clearing pé má yìí ló pa á kọ́ńtẹ́jọ́ tó tẹ́ àwọn kan wá pè pé kí n ṣe gbọ́ ọ̀rọ̀ ni kó máa sọ lórí tẹlifíṣàn fún àbá sọ̀rọ̀ báwo làwọn ṣe máa gbọ́ gbọ́ ọ̀rọ̀ ẹ má fi ọ̀rọ̀ kọ́kọ́ bo tí Oríyọmí ti ṣe tiẹ̀ débi tó fẹ́ ṣe é dé wọ́n lè ti ṣe kọ́tọ́ fẹ́ ṣe kò sí kọ́tọ́ Oríyọmí is a man mo mọ bọ̀dá kúnlé dádì Oríyọmí ibi tó ṣe é dé kọ́ ṣe blọ́ọ̀kì ẹ̀yẹ ó ń ṣiṣẹ́ ẹ̀ lọ náà ni kò sí pé káwọn sọ pé eh, eh, ọ̀nà ṣe gẹ́ẹ̀tì Oríyọmí ẹni tó sọ bẹ́ẹ̀ yẹn stupid ó stupid ẹ má jẹ́ ẹ má ẹ má ẹ má búyàn lórí ètò ẹ má búyàn lórí ètò àti ń sọ láìmọye ìgbà pé bẹ́ẹ̀ bá pè àwọn nǹkan tẹ́ ẹ bá rí nínú ọ̀rọ̀ tó lè ran ètò yìí lọ́wọ́ tó dẹ̀ lè jẹ́ fún. amẹ́ríkà ló ti ń pè o. tó ẹ káàbọ̀ sórí ètò máa ń gbọ́ yín mà. ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bàbá sọ sókè nípa àìmọye nìkan ló máa já sí ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ gan-an níjọ́ tí mo ti wo youtube mi ìgbà fèsì òrí o mo máa ń ta àwọn tó kù bọ̀ tí nínú ìdíkùn mi já sí lé mi ṣe rí ẹkú gbogbo abiyamọ ń sun kò ní ṣe adédọyìn àtàwọn èèyàn ẹ̀ sílẹ̀ o ṣé ń gbọ́ mi. àgbọ̀ ìbá. mi ì lè gbọ́ program yẹn kí n má sunkún mi ì lè wò kí n má sunkún àfi ẹni tí ọmọ ò bá jáde lára ẹ̀ àbókùnrin tí ò bá fọmọ lọ́nà mi ò ní sunkún ẹ wo bí ìyá yẹn ṣe rí mi ò lẹ́yìn o káyọ̀ mo wà lẹ́nu máa lọ mo fẹ́ lọ máa jókòó sí ìyá yẹn kí n fún mi sí mo bẹ̀rẹ̀ bí àti máa bá àwọn ọmọ sí kọ̀ wọ́n bá tí mo bẹ̀ sí ní tọ́lọ̀ ń ṣe fún oṣù máa fi owó dá sí torí nǹkan tó ṣe ó ti pọ̀ jù ó wá rí bẹ́ẹ̀ nìyẹn ẹ wá ń fi ẹ wá ń fọwọ́ bò nǹkan tí ò ṣe é bò. sẹ́rí lọ́la sẹ́rí olùkọ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ṣàǹgbọ́n ó ní ìyàwó adédoyin obìnrin yẹn gan ìkà ni ìyàwó tó fẹ́ ìkà ni. sọ́mọ tó pọ̀ mọ́ sọ́mọ ọmọ wa àbí kí ló ṣe fẹ́ sọ ìyá kásẹ̀tì tó gbé oúnjẹ ti dákọ̀ yẹn ṣe mo dúpẹ́ ọlọ́run àrùn ti ń fi èrè àti bàbá gbàgede àti orí yọmí àti gbogbo ẹ̀yin náà gbogbo ẹ̀yin blọ́kà títí kan bàbá Fẹ́mi Fálànà ẹ wò láàrin ọ̀sẹ̀ kókódò wà bẹ́ẹ̀ ni pé ṣẹ́ wí òyìnbó ní power corrupt apple power corrupt absolutely ọlọ́run tó ṣàánú wa Adédoyin mo mọ̀ pé lẹ́yìn ọlọ́run ọlọ́run tó ní kò síbọ̀ péyàn lè gbòjú ni ara yẹn ti kàn jù tó bá tiẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ lásán èpè táwọn èèyàn ń ṣẹ́ lásán tẹ́ bá wo bẹ́ẹ̀rẹ̀ ọmọ yẹn èèyàn e, e, e, akáàánú akáàánú àbíamọ ah tọmọ kékeré yẹn ṣe ń sunkún ó wá ní lọ́jà àwọn kan dẹ̀ wá ní ọ̀rọ̀ yìí tí wọ́n bò mọ́lẹ̀ ah ọlọ́run ọlọ́run ọlọ́run o ah ilé ìjà ṣé wọ́n rí ẹni tó bá ní lóye ẹnìkanìkan lọ rọ òkú yẹn wọ́ mo ọ̀pọ̀ náà mà dájọ́ ṣáà ṣé rí màmá yìí màmá adédoyin ẹ̀ màmá adégòkè ṣé ń gbọ́ mi. àgbọ̀yé mà. ó jókòó sílẹ̀ ó ń ṣẹ́ èpè kan tí àwọn tó ní wọn bá pé tó bá tiẹ̀ pé hẹ́ẹ̀pù adédọ̀rùn ó yẹ kọjá ó ní gbogbo àwọn tó bá wà níbi ọ̀rọ̀ gbogbo àwọn tó bá ní kó má ṣeé ṣe gbogbo àwọn tó bá fẹ́ pàdé pọ̀ pé kó bọ́ńdẹ̀ ó lóhùn tó sọ fún wọn ṣe rí abiyamọ àwọn ètò kan tó jẹ́ pé àṣẹ látọ̀dọ̀ ọlọ́run tó dẹ̀ ti sọ̀nà abiyamọ ni tí abiyamọ bá fi ìtara bẹ́ẹ̀ lè ṣe é pè kò sí bó ṣe lè bọ́ bẹ́ẹ̀ o kò sí ọ̀bọ̀ kan lè kà sí bó ṣe lè pọ́ lọ́run ká à ń sìn kò ń sùn kò ń tóbi lẹ́yìn ìyẹn sórí dọ́tò ní sórí ẹ̀ àti títí tí ó ti sórí ẹ̀ kọ́fì yẹn níbi tó bẹ̀ ni mò ń wò bẹ́ẹ̀ ni wọ́n máa ń wò all blockers. hello hello tó orí bẹ́tẹ̀ o ẹ bá láǹfààní àti pé ẹ sì lè pè sórí ẹ̀ o hello sir hello hello ẹ káàbọ̀ sórí ètò ìbọ̀lẹ́tì gbẹ̀gbẹ̀ bá wa sọ o. yeah. àmọ́rò kí wọ́n wà hàn yí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni. ẹ bá wa yí ìdẹ́bí ń bọ̀ lọ́wọ́ àwa àwa àwa live streaming ni sà. sà. orí live streaming lẹ́wà. bẹ́ẹ̀ ni. à ń gbọ́ yín bọ́lá tí pè wá ẹ bá wa yí nǹkan tẹ́ fi ń gbọ́ wa lọ́lẹ̀ ká lè gbọ́ra wa dáadáa. ok mò ń pè yín láti Èkó. tó à ń gbọ́ yín wa sọ. mò ń pè yín wa ṣe rí ọ̀rọ̀ yẹn ìlú táwa ìkọ́nà máa wa ó ti dájú ìgbà tí olóyè Sunday Ìgbòho tí kò pààyàn tó kúrò nílùú yìí láàrin ọjọ́ kan sọ́jọ́ méjì wọ́n dì í mú ní Benin Republic nísìnyí pẹ̀lú gbogbo ètò ìṣẹ̀lẹ̀ yìí ṣẹ́ni nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì ò bá ti dá sí pé kọ́ pọ́nìṣẹ̀yàn wọ́n pọ́nìṣẹ̀yàn sí nílùú yìí ẹ lọ kóòtù mi ẹni yẹn ìyá Adédoyin ìjọba lòun fúnra rẹ̀ ó dẹ̀ ti wà lẹ́rìn pé ìjọba ni nǹkan tó ṣe ní kan sin òkú ọmọ yẹn kan rìlíìsì òkú kan lọ sí nìyẹn ìgbà tó ti sin òkú ọmọ yẹn ti mọ̀ pọ́n máa dáwọ́ rò Alhaji Oríyọmí Hamzat gbìyànjú gidi gan Ọlọ́run adé tuntun ilé ẹ̀tọ́ ọ̀nà tòun náà ṣe bàbá Fẹ́mi Fálànà náà wọ́n máa gbìyànjú a gbàdúrà pé kọ́lọ́hún gbà fún wọn kó má ṣe òkú Timothy Adégòkè ní òkú asán because àwa tá a ṣe masters gan àmọ́ nǹkan tó jú rí ká tó ṣe BSc ìtàn nínú òru yìí ní òru gidi láwa ẹgbà tẹ ṣe program bóyá lánàá ẹ kọ́mẹ̀ǹtì kankan wípé láyé àtijọ́ tí nǹkan báyìí bá rí báyìí ó ní àwọn àgbàlagbà ló máa ń sin irú òkú yẹn ibi tó ọba padà sí yẹn because ẹrí gbogbo religion of a thing yìí brain drain ni fún wa wọ́n fi kéèjì wa ni either Islamic or Christianity wọ́n fi kéèjì wa ni òkú yẹn àwọn àgbàlagbà ni ò bá sín ọba àfi prado mẹ́jọ kan kó one million mopo ti Adédoyin tó bá jẹ́ pọ̀wọ́n àgbàlagbà ló sin ni nǹkan tó máa nà máa nà gidi gan-an a jẹ́ díẹ̀ tí mo fẹ́ sọ sọ́rọ̀ yìí nìyẹn o. ẹ ṣe gan sa o a ní wá surprise tó bá jẹ́ pé tó bá jẹ́ pé ilé gọ́vnà kan gan ṣo ni ọmọ Adédoyin gan jókòó sí ta ni kan ta ni wọ́n wà káàkiri ìgbà tí wọ́n bá jókòó sínú zoo tẹ́ lọ́n wà nínú gbòǹgbò lẹ́ ti fẹ́ rí. àwọn ọmọ kékeré ló pa iná gé orí èèyàn àwọn lọ́ọ̀yà sáré tèkì ẹ̀ lógùn state nìyẹn wọ́n pàréèdì wọn wọ́n gbé wọn sí tv gbogbo ayé ń wò wọ́n kéèsì Adédoyin ò dórí tv rí náà. Oh, gbé sórí tv náà so ajẹ́ díẹ̀ tí mo lè sọ sọ́rọ̀ yìí nìyẹn o. ẹ ṣe gan sa o ẹ kú ohun ọpọlọ yóò ní dọ́bà tó àwọn èèyàn ń pè wọ́n sọ̀rọ̀ o ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ òye bẹ́ẹ̀ yìí náà bá láǹfààní àti pé ẹ pè sórí ètò kẹ́ wa dá sí i a nídìí ọgbọ́n yín a dẹ̀ nídìí òye ti yín náà tó mo ní igun mẹ́rin ni mainstream tó ń fa èrò wọlé hospital wà ńbẹ̀ o àwọn èèyàn agbéra wọn lọbẹ wọn náà lọ gbàtọ́jú tó polytechnic wà ńbẹ̀ yunifásitì wà ńbẹ̀ adẹ̀gbọ́n nípa hòtẹ́ẹ̀lì those are the four major mainstream ọ̀tọ̀ ní kéèyàn ní mainstream owó ọ̀tọ̀ owó gbàbẹ̀ wọlé àmọ́ nǹkan àwọn nǹkan máa ń ní purpose easy to make money alone was easy making money was only purpose why those four the university the polytechnic the hospital and the hotel were being you know bẹ́ẹ̀ bá wo ètò yìí ẹ máa bá mi like o ẹ máa bá mi ṣàgẹ̀dẹ̀ ẹ máa bá mi subscribe and at the same time ẹ máa bá mi subscribe sórí backup channel wa kẹ ẹ bá kẹ ẹ darapọ̀ mọ́ wo family so that gbogbo ń tà ń mú wá tà ń mú wá lọ fún yìí ẹ ní direct access sí tẹ bá ti tẹ ẹdún ẹgẹ tẹ lórí fóònù yìí ọwọ́ kan lẹ máa já sí wa nípàdé èyí ẹ subscribe sórí channel backup wa kẹ́dẹ̀ tún subscribe sórí youtube channel wa náà kí ẹ máa fi gbogbo ìgbà ẹ máa fi gbọ́ àwọn ètò wa tá à ń ṣe iléeṣẹ́ kan ní wo tv. hello. ẹ ẹ lórí ọ̀rọ̀ program tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni ẹ ṣe ẹ kúṣẹ́ takuntakun olóòtú láti dublin mo ti pè àti ń fọ́lò program yìí láti gbàrà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé lótìtọ́ ọ̀pọ̀lọpọ̀ ti sọ so mo kàn tún repeat ẹ ni pé kì í ṣe pé àkọ́kọ́ ṣe ọ̀gbẹ́ni ni ṣe rí tó bá jẹ́ pé ní òyìnbó ni lóòótọ́ ni nǹkan yìí ti ṣẹlẹ̀ wọ́n á ti da ṣe rí gbogbo sọ̀ráńdì òtẹ́ yẹn wọ́n á ti sọ bulldozer lù ú nítorí pé tán bá wà lóòótọ́ nínú òtẹ́ẹ̀lì yẹn àwọn tán ti sin síbẹ̀ wà ń bẹ̀ ní àyíká òtẹ́ẹ̀lì àwọn igbó tó wà bẹ̀ àwọn tán ti sin síbẹ̀ wọ́n á bẹ́ gbogbo èèyàn bẹ̀ níbi tó ju tìmọ́tì sí kì í ṣàkọ́ṣe wọn wọn á bá egungun ènìyàn níbẹ̀ pàápàá jù lọ sọ́kàwé kọ́ fọ́ tó bá dìgì ẹ̀ wọ́n á bá àwọn ènìyàn níbẹ̀ kì í ṣàkọ́ṣe alápàtà ni alápàtà fún àwọn tọ́jọ́ wà nínú caucus kan náà ni tọ́jọ́ ń ṣiṣẹ́ burúkú yìí kìdẹ́ ṣàkọ́kọ́ ṣùgbọ́n èmi kàn mọ̀ pé Eh, bí agbára ẹ̀dá ò bá ka tó bá lo ipò àti agbára ẹ̀ láti bọ́ nínú tó wà ń bẹ̀ òun náà tún jẹ́ èèyàn mọ́ tọmọtọmọ tìrantìran mo mọ nǹkan kan wípé Èdùmàrè lókè ọba òkè tó ní gbogbo agbára lọ́wọ́ ó lajú sílẹ̀ ó ń wò báyìí kò ní ṣe é gbé ó lè bá ẹbẹ èèyàn Ọlọ́run ò nínú ẹgbẹ́kẹ́gbẹ́ wọn Ọlọ́run ò dẹ̀ ní gbẹ́jọ́ ẹlẹ́bi fáláre ó di dandan ó di dandan ó di dandan mo tún sọ wípé Adédoyin á jìyà nǹkan tó ṣe tọmọtọmọ gbogbo àwọn tó bá lọ́wọ́ sí àtàwọn òṣìṣẹ́ ẹ̀ ṣùgbọ́n tó bá wo àyíká yẹn sẹ́ wọn á bá skeletons àwọn èèyàn bẹ̀ nítorí pé kò ṣetán àti dáwọ́ ẹ̀ dúró ṣàbó tún gbìyànjú ẹ̀ ọjọ́ karùn-ún lẹ́yìn tó pa Timothy tẹ́niyẹn bọ́ sórí bàbá gbàgede tó sọ̀rọ̀ so kí ni ó fún wa ní assurance pé kò ti máa ṣe tipẹ́ kí ni assurance pé ọ̀gbẹ́ni yóò ti máa hùwà burúkú yìí tipẹ́ mo ń wo program pé wọ́n gbé wá kọ̀ tí wọ́n fi prado gbé wá ọkọ̀ mi ṣe lọkọ̀ mi jì pé kí lè lè ṣe ẹlẹ́wọ̀n lélẹ̀ tó yan ó tún mú nǹkan tún gbé kọ́rùn lánàá mo pé kò sẹ́ni tó lè fẹ́ lè tàn jẹ àwọn sẹ́nẹ́tọ̀ kan ṣe irú ẹ̀ ṣíwájú eléyìí ò jẹ́ wá mọ̀ bò tó ń jẹ́ nǹkan ọ̀bànújẹ́ fún àwa tá a wà ní diaspora kì í ṣe pé a kàn wá ń bí pàdásí ṣe bá léèyàn lé níbi tí ìlú yẹn lọ ẹni tó lọ́mọ ẹni tó níyàwó ẹni tó lọ́kọ ẹni tó níyà tó ní bàbá tó lẹ́bí tó lára wà bẹ́ẹ̀ so gbogbo ìgbà ni ọkàn wa ń jìn tó dẹ̀ ń gbọgbẹ́ wípé irú ìlú wo lélẹ̀ níjọ́ wo ni ààbò fẹ́ wà lórílẹ̀‐èdè wa nígbà tá a bá jẹ́ pé àwọn tó fi ṣe olórí àwọn náà ń bà á jẹ́ àwọn tí ò dẹ̀ tó nǹkan tó bá ti ń follow footstep ẹwà àwọn ọmọ kéékèèké náà wọ́n lè parade wọn gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ lásìsí sọ̀rọ̀ ṣùgbọ́n tiẹ̀ prado náà fi gbé ó yìí ń wọṣọ ara wọn ò ẹlẹ́wọ̀n sí lọ́rùn wọn kó ṣẹkẹṣẹkẹ sí wèrè lọ́wọ́ wọn kó sí lẹ́sẹ̀ kò dáa kò dáa kò dáa ojú tó ń wo nàìjíríà pọ̀ lóòótọ́ o wọ́n fẹ́ wo ibi tọ́ba àbàdé tó ọba ṣe ẹjọ́ ẹ̀ bó ṣe yẹ kán ṣe kí ọkùnrin yìí jẹ ìyà ètò tọ́ sí gbogbo àwọn tó kó tọ́dẹ̀ mọ́wọ́ nínú ikú Timothy ah it will be a big shame a big shame unto Nigeria and to the government of Nigeria kì í ṣe pé mẹ̀kúnnù nìkan ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ikọ̀ government of Nigeria kí president náà bá a dá fi ṣé ó lágbára lórí presidency ni ẹ jọ nítorí Ọlọ́run kó wá nǹkan ṣe sí àwọn ò dákẹ́ o adẹ̀sí máa máa pè adẹ̀sí máa máa sọ a máa máa sọ eléyìí kò lè kó o gbọ́dọ̀ ṣe é gbé tó bá ṣe é gbé pẹ́rẹ́ tó mu jẹ bàbá kò sí nǹkan tó wá jẹ́ pé ó ti tán ó ti tán fún ìlú yẹn á jẹ́ pé kò sí nǹkan tó lè ṣe tó lè mú jẹ tó bá ti lówó ní Nàìjíríà bó ti tìjú ńlá ló máa jẹ́ fún community wa ìtìjú ńlá ló máa jẹ́ fún nàìjíríà ìtìjú dẹ̀ ló kó bá àwọn ará ilé Ifẹ̀ tó ra mọ̀ wọ́n sí èèyàn tó dáa atoko wa balẹ̀ jẹ́ ìtìjú ńlá ló fi kó bá ilé Ifẹ̀ adúpẹ́ pé Ọ̀ọ̀ni ìrìṣà gbé ìgbésẹ̀ kan gbé ṣùgbọ́n níbi tí bàbá yẹn lè ṣiṣẹ́ mọ́ kọ́ má bàa sọ lẹ́nu ṣùgbọ́n níbi tó dé yìí o Yorùbá kẹ̀yìn sí àwọn alálẹ̀ kẹ̀yìn sí i gbogbo àwọn tó láyé máa kẹ̀yìn sí àwọn abiyamọ gbogbo àgbáyé àti ọ̀run wọn á kẹ̀yìn sí ọwọ́ ọlọ́run á dẹ̀ wúwo á wúwo sí lára níbi tí ó bá wà àti ibi tí ọmọ ẹ̀ bá wà tó bá fẹ́ mọ́ ọmọ ẹ̀ wọ́n á ti mọ́ ọmọ ẹ̀ torí kò pọ́síbù kọmọ ẹ̀ má make calls tó bá fẹ́ mú un wọ́n á ti mú un wọn ò fẹ́ mú ni àwọn ọlọ́pàá ò tí ì fẹ́ ṣiṣẹ́ yẹn tó bá fẹ́ ṣiṣẹ́ yẹn ọ̀tẹlẹ̀múyẹ́ nàìjíríà wọ́n á ṣe ọwọ́ kan lọ́gán náà máa mú un ṣùgbọ́n ó kù sọ́wọ́ ọlọ́run ẹ ṣe ẹ kú ètò ọlọ́run àmọ́ fún un sọ̀rọ̀ ẹ ní sọ̀rọ̀ tán ọpọlọ yóò sì ní jọba. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. bẹ́ẹ̀ bá wà ń bẹ̀tẹ̀ láǹfààní àti pé ẹ pè kẹ́ bá wa dá sórí ètò tòní ọ̀rọ̀ Timothy ọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá ni torí pé gbogbo wa la bí amọ́ta bímọ sínú ilé ta ló gbà ládùúrà pé kọ́mọ ń dá ìlàbẹ́ àkàtà kó má padà wọlé wá mọ́ ẹ wo bọ́dọ̀ Timothy ó dágbére nílé ni o kò dágbére pé òun lọ kú èèyàn kúrò nílé mò ń lọ mò ń bọ̀ ló sọ fún wọn bó tẹ̀jẹ́ ọjọ́ méjì ìrìn àjò ọjọ́ méjì mẹ́ta ló fẹ́ rìn ó dágbére pé mò ń lọ mò ń bọ̀ ni mò ń lọ kúrò sínú ẹ̀wọ̀n bóyá dágbére fún wọn lè àmọ́ kí ni ohun tó padà fọ́ lọ báwọn tó wà lé pé àmàrí Timothy mọ́ o àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ agbọ́pọ̀ ti fàyè lẹ̀ ó ti gbọ̀nà ọ̀run lọ tó láti gba òun láti wá ń pààrà lórí ọ̀rọ̀ ọ̀hún ọ̀rọ̀ yìí dẹ̀ ti fojú wọn o bí wọ́n ṣe ń sọ lóòótọ́ àṣeburúkú wọ́n ní wọ́n kú hello hello. hello. hello máa ẹ káàbọ̀ sórí ètò máa bọ́lá dígbèkìlẹ̀ báwọn. ẹ jọ o allegedly mo gbọ́ pé ní nàìjíríà o wọ́n ní tán bá dájọ́ fún yàn ẹlòmíì wọn wà ní prison kò sí ní prison wọn máa ń fly here abroad i'm just praying pé máa yìí tó bá find their guilty pé wọ́n ní kó lọ pa ni o wọ́n ní kó lọ it must be public justice ẹ jọ everybody must be able to see it because wọ́n ní ní nàìjíríà wọ́n lè ní ẹlòmíì wọ́n ti sọ pé kọ́ lọ pa nobody will know you just see them abroad roaming about the streets and again as a parent fúnra mi it saddens my heart láti rí i pé parent wo ló mú ọmọ ẹ̀ tọ́jọ́ ń pààyàn irú parent wo nìyẹn ẹjọ́ o ní láti ṣe gbogbo kínní kó wà plain kí everybody rí kò ń ṣe kó máa sọ pé wà ń prison tó yẹ pé inú ilé ló máa wà wọ́n ní Nigerian government they do I mean prisons they do a lot of that tó yẹ pé ẹni tó pọ̀ nìkan ló ń ṣẹ̀wọ̀n olówó kì í ṣẹ̀wọ̀n Nigeria. and everybody mama jubilate ti pé yes wọ́n ti filẹ̀ wọ́n ti filẹ̀ whereas I mean wọ́n ti mu wọ́n ti mu whereas wọ́n nílò mi àkàn travel lọ sí London ni ẹ̀dẹ̀ máa fi ìpègbè yóò ń serve we need to see this àwọn journalists Nigeria I'm just begging all of them àtàwọn bloggers everybody kàn ṣeṣẹ́ wọn please thank you. ẹ ṣé gan-an máa o ẹ kú ohun ẹ ní sọ̀rọ̀ tán ọpọlọ yóò sì ní dọ́bà tó mo rò pé bẹ́ẹ̀ ṣe ń sọ yìí àwọn ọlọ́pàá ń wo ètò yìí àwọn mílítírì sójà àwọn náà ń wo ètò yìí. hello. hello. hello sa ẹ káàbọ̀ sórí ètò sa o. hello sa o mo fẹ́ dá sí ètò náà ni o. orí ètò lẹ́wà gbọ́ yìí sa. ọ̀rọ̀ Timothy yìí ẹ bá wa ṣe kíákíá sà ọjọ́ musu ló kù sá o. iye kíákíá ni màá ṣe ọ̀rọ̀ tí mo ti yẹ jẹ́ ó gba ìsinmi tó gba sùúrù. and mo gbogbo ọ̀rọ̀ yẹn tí à bá wò ó lọ sókè tí màá wò lọ sí sálẹ̀. iye ẹjẹ́ ọ̀rọ̀ Yorùbá Yorùbá generally a ní problem we have a lot of problems I don't know who can help us to escape from this problem. ká ní pé Timothy pé ó kú sínú hòtẹ́ẹ̀lì Dangote ṣe rò pé Hausa máa gbé ní ẹ̀dẹ̀ ṣe rò pé Hausa wọ́n máa máa gbé nígbà tí ń gbé káàkiri nù láéláé because Dangote dálé iṣẹ́ òun náà dálé iṣẹ́ ká ní pé dájú tó gbé ní hòtẹ́ẹ̀lì ká ní Timothy lọ lọ́jọ́ tó lè wá kú sínú hòtẹ́ẹ̀lì yìí ṣe respect pé Hausa máa máa bí àwọn Hausa àti Fúlàní bá ń ṣe ẹgbẹ́ ṣe ń ṣe sí Adédoyin iṣẹ́ ìkọ́ máa ṣe sí bẹ́ẹ̀ ni òun ní ṣèṣe láíláí they will allow the court to decide on the matter The within two seconds ẹ̀rí kan gbogbo àti eh, eh, àwọn Yorùbá ń sọ oṣoògùn owó ni oṣoògùn bó tiẹ̀ ṣoògùn owó ah, ṣèbí ẹ̀ tiẹ̀ dákẹ́ ẹnu ẹ̀ jẹ́ kí kóòtù káti gbogbo kàtó fẹ́ ṣe gbogbo èyí bàtà àwọn èèyàn máa fi ń lé pé àwòjẹun ìpèsára ni ìjọba ti ń ṣe pòtẹ́tì ṣe gbogbo ẹ̀ fún bóyá pápẹ́ ìpínlẹ̀ ní Buhari àti kú tipẹ́tipẹ́ tó ọ̀rọ̀ ètò kò tiẹ̀ ní o ẹnìkan tó lẹ́yìn tó sọ fún mi lẹ́kùn ìjà tó sọ pé ọmọ mi pé wọ́n ṣe pàtí wọ́n ṣe papọ̀ máa ṣe máa pọ̀ mọ́ mi tó ń lọ ṣọ́ọ̀kì nìyẹn o tó sọ pé wọ́n gba Ọlọ́run gbọ́ tó ń fẹ́ nìkan lépè ọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ public matter ni ẹ̀dá ẹ̀yin wo ti ilẹ̀ dálẹ̀ you don't expect everybody to go on your side on people's side next hundred percent people must go sideways àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ nípa abikan bíbí ayé ṣe tẹ̀lẹ̀ but they cannot talk because tábà sọ̀rọ̀ àwọn èèyàn máa fún wọn lépè ní àfi dákẹ́ ẹ̀yìn because it's the only way for you to be for people to dance your tune is to dance to the tune of Timothy that's the only way tí a lè sọ̀rọ̀ ní program if you go against him o máa fẹ́ lépè that's why born people just everyone keep quiet and gbogbo rẹ mo Nigeria there's nothing working in Nigeria. Nothing is working. And the man is himself. He has created the job which federal government cannot create. So it's very difficult for federal government to take any action against him. It's very, very difficult. Oh, oh, that's why they are very careful. You can take governors and all that, they are very careful to involve because you can do it dálẹ̀. Ìjọba fúnra wọn gangan ò dálẹ̀. that's why they are very careful. If you go, yeah, I want èèyàn kan wo pé òṣèlú ta ni pé Hausa ló ní owó bó ṣe ní owó yẹn ni tí pdp ṣẹlẹ̀ sínú ilé iṣẹ́ ṣe rò pé wọ́n máa wọ́n máa ṣe bẹ́ẹ̀ sí Hausa ni àwọn Hausa Fúlàní wọ́n máa gbé káàkiri báyìí wọ́n ò ní ṣe bẹ́ẹ̀ mo ti Yorùbá ẹni tí tó fi jọ mọ́ ọ̀rọ̀ Yorùbá báyìí everybody máa wà ìgbésẹ̀ nìyẹn ni wọ́n máa sọ̀rọ̀ sọ̀kúsọ ẹni kan sá sọ ni you don't talk like that you don't they don't talk. You allow the system to take its course. I don't know avez correctly. You even know what to what to put even The only thing they will do is that they will go into this investigation. A, I mean, couple of days before the boy died, wọ́n máa ń ibi tó lọ ibi ti cctv do you have such thing in Nigeria? no we don't have it. mo sọ àwọn tó they are just talking. They don't know what the police system, I mean, the school system here is very, very modern, modernized. So one mission to one police, a lot of information jọ inú kí ló jẹun àwọn tó bá pàdé bí wọn pọ́s ẹ̀ kan ni o gbogbo ẹ̀ náà máa kó a yẹn wọn á tún wo tìwòtì nìyẹn náà the safety wọn á kó gbogbo information àwọn á kó jọ wọn á wọn á they will check it it's expert You will know exactly where the problem comes from you don't allow something to happen you're just arriving to conclusion. President even Saying that the man is a public figure. That's number one. And number two, they, they know that a lot of people are against him. You need to give that man because then he's going to the court. You cannot just put that man in prison like that. They will get him killed in the prison. So if you can to in Bumbi by civil about it, not for any anything why against anybody. There'll be special security for such person if he's going to the court. So special security for him is not a new thing. So one has to be very, when you are dealing with this kind of things, that's why people cannot even talk against other side. Because if people come here and discuss anything which is not pro Timothy, they will be insulting. And I'm very happy the way you are, I'm very happy with your program. Anybody who is insulting, you block the person straight away. That was why I am very happy with your program. You first of all give warning, stop, stop, and you stop him straight away. You take, take, take it off. That is very good of you. So that's the only thing I'm gonna say. Thank you very much. Thank you very much for your time, sir. tó bẹ́ẹ̀ bá wà ń bẹ̀tẹ̀ lásìkò láti pè tẹ̀ ṣe àǹfààní àti pè é pè sórí ètò ìkẹfà wa dá sí o nítorí pé ọ̀rọ̀ tá à ń sọ yọ̀rọ̀ gbogbo wa náà ni bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan. Okay. Hello, sir. Hello, I just want to chip this in real quick over comment tí ọ̀nkú tó sọ̀rọ̀ lẹ́ǹkan sọ ipe ẹni tó bá take side ipe side Timothy làwọn èèyàn wà wọn ò fẹ́ kọ́wọn èèyàn sí ní other side ẹni tó bá sọ àwọn èèyàn rẹ̀ ni ẹ gẹ́gẹ́ bí èèyàn burúkú like àǹtí tó sọ̀rọ̀ láti Dublin lẹ́ǹkan gbogbo ala ti gbé ní developed country rí èmi tèmi sọ̀rọ̀ yìí náà gbé lamẹ́ríkà rí tí irú situation bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ibi tí wọ́n ti discover eh, dead body yẹn ibẹ̀ yẹn all that place will be tagged and òyìnbó máa ṣe proper investigation lórí ẹ̀ kò èmi tèmi sọ personally I never go against Adédoyin until ìgbà tí wọ́n sọ pé wọ́n rí record wọ́n ní tẹ́lẹ̀ kò sí record tó lóun wà around òun ò sí around this that you know when you are seeing uh, after every tunnel there is uh, lightning ibi táwọn èèyàn bá ti ń rí lightning then èèyàn gbọ́dọ̀ wà just about it ẹ ó lè jẹ́ vip ìpè wọ́n lè má fẹ́ fi sí in in diaspora they call it they call that place they call it they don't want to put that person in general public because ó lè wà guilty ó lè má wà guilty so tó bá fi sí general public bẹ́ẹ̀ yẹn àwọn inmates tán wà ń bẹ̀ wọ́n á nà wọ́n lè ṣe léṣe ẹni tí ó tọ̀ dẹ̀ tí tọ̀ tí convict ẹ lè ẹ lè ẹ lè fi sí prison but at the same time lọ́ọ̀ tajọ ní nílùú tajọ wà yìí ni pé olóye ìgbà téèyàn ń lò ní police station if it is an offence tí ò wà available or tí George ò grant bail then wọ́n á remind them sí prison wọ́n remind bọ̀bọ̀ kidnapper Evans wọ́n remind èèyàn oríṣiríṣi sí different places wọ́n dẹ̀ ń gbé wọn wá court but everybody wà just on the basis pé ẹ lè remind ẹ̀ sí private place tó jẹ́ locked up but tó bá ń bọ̀ ń court he has to be paraded He's an accused He's an accuser rather wọ́n tẹ̀ wọ́n ti accuse ẹ̀ statement ẹ̀ dẹ̀ ti ń fún ní gàlagàla gàlagàla ẹ̀dẹ̀ tó bá dé court tí judge bá ní ó free ó free náà nìyẹn so be it wọ́n á jẹ́ kó máa lọ èèyàn ń jí hundred thousand ẹ̀rọ wọn lẹ́wọ̀n ń lu yìí ẹ̀ ń nà wọ́n ojú wọn ń fọ́ àárín nǹkan tọ́lọ́pàá ń fi wọ́n ṣe lórí ordinary drivers license èmi mọ̀ nǹkan tó ń ṣe fẹ́mi lẹ́kọ̀ọ́ lẹ́nì mò ń drive i'm drive mo bọ́lẹ̀ ń bì kan sáré cross wa mọ́lẹ̀ ọlọ́pàá gbébọn lasma ṣe oríṣiríṣi tó fẹ́ ṣe fún wa ń bẹ̀ ta ni mo fẹ́ pè kí la fẹ́ ṣe hàn ṣáà ni mo hàn hàn ni mo jí owó hàn ni mo gé ọwọ́ wọ́n ní mo bọ́lẹ̀ níbi tí ò ti yẹ kí n bọ́lẹ̀ nínú mọ́tò wọ́n take action over such so báwo ni case máa ṣe wá involve life life human being èèyàn baálé ilé èèyàn tí wọ́n ní parade ẹni yẹn kò i mean ó lè jẹ́ vip ó lè jẹ́ influential person it might be a multi-billionaire so be it tí bí nǹkan tí ọkùnrin yẹn sọ lẹ́ẹ̀kan wọ́n ní tó bá jẹ́ Dangote àwọn haúsá ò ní fẹ́nu àbùkù kún bẹ́ẹ̀ yẹn tí Dangote bá ṣe nǹkan àbùkù ẹ rí ìwà táwùsá máa wù sí because haúsá olówó àti haúsá tó ń bẹ ọlọ́run wọn ò ríra wọn above the law wọn lè jọ jókòó papọ̀ kan jọ jẹun wọn á jọ jẹun because ó mọ̀ pé àkókò ló dé tí nǹkan yí padà ní dáadáa fún òun òun náà ti jókòó jẹ túwó bẹ́ẹ̀ yẹn rí pẹ̀lú ọ̀wọ̀n tiẹ̀ tá a bá mọ̀ sálẹ̀ ọ̀rọ̀ kálukú kálukú máa máa ẹ̀ ni until ìgbà tọ́wọ̀ èèyàn bá rí nǹkan when they see then you can talk you see and talk you see then you talk like mo, pick nǹkan kan ní program yìí mẹ́ nǹkan ẹni ó ní four source four source of of of of four avenue tó ti ní access sí human human being life human being life kí náà ti ń ṣòro kí ti ń ṣòro nínú hospital ẹni tó ní private hospital á ní private morgue náà ẹni tí ò jẹun kánú gan ní private morgue ṣebí kíbẹ̀ tutù ni. polytechnic wà university wà eh, whatever tó bá tún ní tó jẹ́ mẹ́rin foursource àtijọ́ kéèsì yẹn tẹ́mi bá travel tí bá débì kan tí mo fẹ́ sùn máa ṣe fídíò kọ̀ lẹ́gbẹ̀ẹ́ máa ní jẹ́ ìgbà yẹn ni ìyàwó wòtẹ́ẹ̀ tí mo fẹ́ sùn sí orúkọ ẹ̀rẹ́ o ohun kìíní kan mo sùn sí ojú mánéjà wa òun mu kóòkì yìí o ẹ ti understand mi ṣe mọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fi fear sí wa nínú ni gbogbo alájọ mọ̀ kò sí footage káàkiri nàìjíríà lórí street tábà ní pé ibi tí timothy ti jẹun gbẹ̀yìn ibi tí lágbájá ti ṣe gbẹ̀yìn ibi tí tàmẹ̀dù ti ṣe gbẹ̀yìn ibi irinṣẹ́ ta bá ní la fi máa ṣiṣẹ́ ta fẹ́ ṣe. bọ̀dá tó So, ẹ̀ ẹ̀ pé lóyìnbó náà ti sọ̀rọ̀ nílùú òyìnbó they have people they call private investigator they are licensed in this kind of case kò sẹ́ni tó máa finance wọn wọ́n máa lọ ní pẹ̀lú lówó tiwọn wọ́n bẹ̀rẹ̀ sí ṣe research because they are licensed wọ́n lè lọ́pọ̀ wọn geologist kọ́ bẹ̀rẹ̀ sí bu gbogbo sọ́ọ̀ì tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ yẹn kọ́ máa test ẹ̀ wò bóyá human part wà ládùúgbò ilẹ̀ yẹn ó ṣáà níbọ̀ yẹn mú ọ̀bá nǹkan àlùmọ́ọ́nì ṣe wà lábẹ́ yẹn pẹ̀ they test and discover it àmọ̀wò kan náà lé ní má nǹkan ní east ni inú sọ́kàwé ẹ̀ náà gba tó ti kákan mọ́lẹ̀ inú sọ́kàwé náà lọ wú ìgbà tó ṣí sọ́kàwé tó máa bẹ̀rẹ̀ sí ń kó bí mẹ́rin bí márùn-ún náà kó bọ̀tà ń bẹ̀ àwọn àgbàlagbà dẹ̀ ti sọ ohun tí ìyá bá gbọ̀n lọ́mọ máa lọ́mọ máa wú àmì mi ò rí big deal pẹ̀lú eh, pé wọ́n sọ pé ọmọ ẹ̀ náà ń ṣe àmì nǹkan tí ò bá da bàbá ò ṣe lójú ọmọ ó ṣe lójú ọmọ ẹ̀ ni ọmọ ẹ̀ dẹ̀ rí i pé ìwọ wá ládé máa struggle káàkiri títì nígbà tán ní sọ́ọ̀sì so mo fẹ́ kí bọ̀dá yẹn understand àbí kí ọkú yẹn understand me not that people hate Adédoyin tó bá dé court tó bá ní kádédoyin máa lọ so be it tó bá dẹ̀ sọ pé kó tún dájọ́ fún pé báyìí báyìí náà so be it àwọn ah, àṣà nílọkọ prison fàdédoyin nìkan àwọn nílọkọ prison fún náà ah, kò pọ́síbù then wọ́n sọ pé wọ́n ń trade èèyàn ní ní sẹ́ẹ̀lì ní prison ah, anyway nàìjà láti nàìjà láti ń gbọ́ yẹn ká má dárúkọ ni oríṣiríṣi ló lè ṣẹlẹ̀ ìlú ìlú tájọ wà yìí náà lélẹ̀ wọ́n ti ní sáà náà ń lò fún níbi tó wà lábújá so bá ń lo sáà fún kí lẹ fíìpù wọn fẹ́ ṣe fún but the facts remain ẹ ti ẹ̀kọ́ pààrẹ̀ èdè kó fi nǹkan tí public ń fi is not above everybody orí kan ló wà lára ẹ̀ náà ó bẹ̀ létí méjì ó níwò méjì nímú bí èmi náà ṣe ní ìyàtọ̀ ara wa ni balance then bóyá ó ní nǹkan tó ń jẹ tèmi ò lè jẹ ó bẹ̀ lè ní nǹkan tó ń mu tèmi ò lè mu ẹni kò sòtẹ́ ẹ̀yìn eventually wọ́n padà bá lóòótọ́ ẹ̀yìn wọ́n faṣọ ráàpẹ̀ ń bẹ̀ that's enough evidence more than enough more than enough and I see why Baba did not collect that money Baba has been in this system for long I'm talking about SAN Baba Femi Falana mo mọ reason tó ń ṣe gbowó I know enough reason why I'm saying that is tí Baba bá gbowó bàbá máa gbìyànjú bọ̀ bàbá kọ́ ló máa determine case ẹ̀ bàbá máa fight ni akọniwájú adájọ́ méjì wọ́n á jọ dúró wọ́n á jọ pò ó tí bàbá bá nídìí sáànì mẹ́jọ mọ́ra wọn tán nígbà wọn kọ bọ̀ kọ́ọ̀lù ni kindly join me at sososo place wọ́n á wá bá bàbá wọ́n á jọ pò ó ọ̀tẹ́ni tó jókòó sókè ẹ̀ ó lè má jù mí ó lè má jù yín lọ ó lè má jù yín lọ wò tó bá sọ pé discharge and acquitted kí lẹ fẹ́ sọ ó máa dùn yín ni ẹ máa kúrò níbẹ̀ ni. so òun ni bàbá ṣe ní kọ́kọ́ yẹn fọ̀wọ́n ẹbí Timothy ṣẹ́ǹgẹ̀t àwọn èèyàn gbìyànjú people tried you tried uh, a lot of bloggers tried Oríyọmí Hamzat tried you know every every one of you tried to wà ní other side no, they all tried it's a means of uh, communication you were able to spread the news either àwọn tó sọ good or àwọn tó sọ bad àtàwọn tá à ń pè in and out no everybody try it's, it's, it's just a means of jaka and jaka means spread the news let people hear about this and people are hearing and they are picking from it but where we still go back to ṣe mọ̀ ń dábàá ju ọ̀bẹ lẹ́ẹ̀mẹwàá tó tó bí òwe lẹ́nu àwọn àgbàlagbà ibi pẹlẹbẹ ló máa fi balẹ̀ òkú yẹn tó bá jáwọ́ ibi tìmọ́tì mọ nǹkan tó lè ṣe sí ni ilé wọn ló wà kọ́ lọ tún wú kọ́ lọ tún ró kọ́ gbọ́sẹ̀ wọn wò tí wọn bá kọrin èèyàn lámọ̀ tó jura wọn lọ olóògùn lè wà lóko tó lágbára ju olóògùn tàdédoyin mọ̀ lọ. wọ́n ní ẹbí gbí people. Governors should talk now. He's a citizen of the state now. His governor should talk. His governor is a public servant. God damn. Hey, if my car is not working, I'm not going anywhere with public transport because it has come to a stage. They can pick anybody any day and say, real or need. You understand what I'm saying? a ti wà level yẹn already nísìnyí governor Ọ̀ṣun is not talking governor Ọ̀yọ́ is not talking their senators are there wọ́n báyàwó wọn sùn lójoojúmọ́ ó bá jọmọ wọn ló dákẹ́ wọ́n máa pariwo náà àwọn máa mì í ọ̀run máa mì òjò máa rọ̀ wọ́n lò nìkan ti ẹ̀kọ́ paná ná ọ̀kẹ́ ti ẹ̀kọ́ go off kó má sí network rárá Timothy náà lè dọ̀la náà kó jẹ́ ní tó máa head World Bank náà ṣé bọ́mọ̀ olúwa ni. so ẹni tó bá àfi tó bá yẹ pé wọ́n ká nǹkan mọ́ tìmọ́tì lọ́wọ́ pé nǹkan tó ká mọ́ lọ́wọ́ rẹ̀ àmì tó bá jalè lóòótọ́ ẹ̀yìn tó bá rape lóòótọ́ ẹ̀yìn then not to death is a different thing ó lọ́jọ́ sanwó ẹni kò wá ẹ ọ̀tá record I know the evidence is too much is too much is too much but me as a person I won't be surprised but shame to Oyo State Governor shame to Osun State Governor shame to the leader of the house or whoever is, it is, Femi Gbajabiamila, all the Yoruba speaking men that sit on a powerful seat, shame to them all, including the vice president of this country. Big shame on them. Thank you very much. Continue your program. We're enjoying you. Ẹ ṣe gan-an ẹni sọ̀rọ̀ tán ọpọlọ yóò sì ní dọ́bà. Báwọn èèyàn bá ń sọ ẹ jẹ́ ká mọ̀ yìí pé wọ́n ń sọ irọ́ wà nínú òótọ́ o òótọ́ náà sì máa ṣọlá nínú irọ́ àmọ́ méjèèjì kì í ṣọgbọgba irọ́ ni kó gba wájú. wo ẹ kálẹ́ ẹ kú iṣẹ́ ṣé dáadáa lẹ wà Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa ẹ jọ sà ẹ ló fà. ẹ ló mú un gbọ́ yín mú un gbọ́ yín mà. ẹ jọ bóyá àwọn ẹlòmíì it seems that àwọn ẹlòmíì at the middle of ó pé láàrin ètò aláàárín kẹ̀sì ni wọ́n ti join right from àti bẹ̀rẹ̀ lèmi ti ń tẹ̀lé kinní yẹn lálàkọ́kọ́ hm lèmi bá ṣiṣẹ́ ṣọ̀rọ̀ mi ti yẹn for so many years kí n tó retired mo dẹ̀ máa ń lọ sí court gan-an ṣe ẹ understand even ọmọ ọba ìlú tí mo wà ọmọ ọba ọmọ ọba ìlú tí mo wà ó ṣe ẹ̀ṣẹ̀ òun àti ọ̀rẹ́ ẹ̀ wọ́n lẹ́yìn olóbìnrin de olóbìnrin de olóbìnrin de mo dẹ̀ wọ́n pẹ́ máa mọ̀ nǹkan tí mò ń sọ yìí ọ̀rẹ́ ẹ̀ commit suicide àwọn tó bá wà lórí ìlà náà wà mọ̀ nǹkan tí mò ń sọ tó bá wà ní western world ọ̀rẹ́ ẹ̀ commit suicide lórí ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ tó ṣẹlẹ̀ sí ní eh, last month January ìyá ẹ̀ pè nígbà tí ìyá ẹ̀ pè kò jẹ́ prince mọ́ bẹ́ẹ̀ ni kò jẹ́ prince mọ́ nísìn orúkọ ẹ̀ lẹ́ máa fi pè gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ ní ìyá ẹ̀ ti gbà lọ́wọ́ ẹ̀ ìyẹn dúró láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kéèsì ẹjọ́ torí nọ́mbà tí wọ́n wá Timothy tí wọ́n rí Timothy ṣé o pé kíní sọ pé CCTV CCTV CCTV ẹjọ́ ṣé mo fẹ́ bèrè kankan bóyá àdónà bóyá àwọn èèyàn máa wò ó pé kí ni obìnrin yìí sọ nígbà tí ṣé ṣé bí twelve o'clock or two o'clock ni wọ́n máa ń check in non check out àbí bẹ́ẹ̀ kọ́ kí ni wọ́n lọ ṣe lóru ń bẹ̀ ní exactly twelve o'clock lóru bẹ́ẹ̀dì ṣe yàtọ̀ síra wọn ó ṣe yẹ pé ní bẹ́ẹ̀dì ni wọ́n lọ tún rí ẹ̀jẹ̀ níbi switch lọ́yà dẹ̀ ń sọ wípé solicitor ń sọ wípé lọ́yà ń sọ wípé ó fọwọ́ rọrí kú rẹ̀ lákọ̀ọ́kọ́ nígbà tó yá wọ́n ló tún lo oògùn ni pé kínní ṣe bí receptionist wọn ó nítorí pé owó máa ń mì sí bẹ́ẹ̀ ó ya picture ẹ̀ eh, ó ya fọ́tò ẹ̀ eh, kí ló ti pè recording kinní wọn lẹ́jà wọn ó mú dání nígbà tó wà arrest wọn tó dé police station sá wọ́n rí i pé wọ́n ti yọ orúkọ Timothy gbẹ̀ wọ́n làwọn sixteen ni wọ́n sùn tẹ́ǹjọ yẹn ó ṣe di fifteen nígbà tí ọwọ́ balẹ̀ dì yẹn òun ló sọ pé ṣe mí jẹ́jẹ́ ó mú fóònù ẹ̀ jáde nígbà tó mú fóònù ẹ̀ jáde orúkọ Timothy wà ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó ṣe dé wípé aṣọ òtẹ́ẹ̀lì ló fi ráàpù Timothy tó lọ fi bẹ̀rẹ̀ ẹ̀ ta ni wọ́n inform torí ṣé gbogbo evidence àbà àyàfẹ́ ni tó bá jẹ́ wípé mi ì fẹ́ bú mi ò mi ò kí wíyà mo fi bú ìyá tó yẹ kó bóyá ó ó ìkíní IQ rẹ̀ ṣàlù ọ̀wọ́ rẹ̀ bà ló máa ní this is not enough evidence láti sọ pé kinní this is not GBH pé pé bodily harm kinní ni no no no no kì í ṣe attempt murder this is real murder tó wọ̀ sí everybody but káwọn èèyàn tún máa wá sọ wípé rárá kò rí bẹ́ẹ̀ that is what I don't really understand understand kò yé mi gbogbo nǹkan tó ń ṣe yìí ah, ah, nínú CCTV mo ṣùdà àbí kí ló pè òun ló ṣáájú ètò iṣẹ́ ní yunifásitì eh, tó iṣẹ́ ní union ẹni tó tẹ̀lé òun ni adé mọ́dúrà the third one òun lọ́mọ ẹ̀ ẹ jọ nítorí ọlọ́run after this lẹ́yìn ìgbà tí kíní ìdẹ́tù jáde àwọn ẹlòmíì tún jáde wọ́n sọ pé èyí yẹn fẹ́ ṣẹlẹ̀ sáwọn náà wọ́n sá ni ẹlẹ́dàá wọn ló bá wọn yọ ẹ jọ ṣé gbogbo àwọn nǹkan tí wọ́n rí tó rí tó rí tó rí tẹ̀ ṣé bí ẹ máa gbọ́ àáfàá àáfàá tó lọ sin Timothy ṣé bóun ni fóònù Timothy wà lórí ẹ̀ tó lọ sí ànádà eh, ìlú bòmíì tó fi di wípé wọ́n fi wọ́n fi track ẹ̀ pẹ̀lú fóònù Timothy kí ni fóònù Timothy ṣe lọ́dọ̀ ẹ̀ tó fi lọ sí ṣé bí ibi ṣe máa fáyì náà ló mú wọn lọ síbi tó ń sin sí tó ní kọ́ṣà àwọn jẹjẹ ibi táwọn sin sí rè ẹ jẹ́ nítorí ẹ náà gbogbo àwọn àwọn fáàtì ṣé wọ́n wọ́n yí ni àbí báwo ni because òyí mi táwọn olómi yìí sọ wípé rárá kò rí bẹ́ẹ̀ wípé rárá kò rí bẹ́ẹ̀ ṣé wàá rí it is a shame to eh, eh, ṣé Ọ̀yọ́ state government ni. You know? abogun state government nílùú yẹn shame on them. ẹ má bú àwọn ìjọba náà ẹ má bú àwọn ìjọba ìjọba. kí lẹ wí sà. ẹ má bú àwọn ìjọba ìjọba. no no no tó máa sọ pé a shame kì í ṣe pé wọ́n bù yẹn mi ìsọpọ̀ orí wọn fọ́ ìrọ́pọ̀ orí wọn dàrú ṣẹ́rí tàbá ń sọ fact fúnra wa ẹ jẹ́ ká máa sọ òtítọ́ fúnra kí nàìjíríà irú àwa ta ti wà lábẹ́ for so long ká lè wálé we love to come to Nigeria but the truth is not coming out the truth is not in that country kò sí òtítọ́ ní ìlú yẹn rárá tí ó bá yẹ pé òtítọ́ wà ní ìlú yìí ò ní rí báyẹn kékeré ni mo ti ṣe eh, primary school secondary school náà ayọ̀ ṣíṣàn mo wá ṣe ń báyìí then I went to university then mo dẹ̀ bẹ̀rẹ̀ sí iṣẹ́ níbàyìí ṣọ́ọ̀ mi ti yẹ yín because kò sí òtítọ́ ní ìlú yẹn báwo ni ok tó bá yẹ pé tó bá yẹ pé wọ́n kéèsì yẹn under the carpet tó bá yẹ pé ní nàìjíríà nìkan tó ṣẹlẹ̀ sí ọmọ ọba àlú yìí president nǹkan tó ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ tó bá find the guilty ó ń lọ ni ó ń lọ sẹ́wọ̀n ni ẹ gbà bẹ́ẹ̀ ìlú yóò ṣe pé bóyá òfin kan ṣe kínní kan no no no no no no no no prime minister wọn ní nǹkan tó bá fà á nísìn jọ́sọ̀ wípé níjọ́ ìgbà Christmas ó ní kí àwọn èèyàn kó má lọ wo àwọn grandparents wọn kó má lọ síbá kó má lọ ṣàwo ìwọ wá ń ṣe patí ní inú ilé ẹ̀ àwa àlọ́ wọn tó mọ̀ sí pé he has to go pé láti lọ àfẹ́mọ́ àti prime minister ibi tí mi mọ̀ bóyá constitution ìlú yìí ni àwọn nàìjíríà lọ àbẹ̀lò but that is how it should be tó bá yẹ pé ìlú yìí ni ṣẹ́rí gbogbo àgbègbè inú ilé yẹn títí ó lè jẹ́ street mẹ́fà ọmọ ọmọ close ẹ̀ up ni ọmọ bẹ̀rẹ̀ sí dig ọmọ bẹ̀rẹ̀ sí dig ọmọ ti dig ọmọ dig ọmọ dig ọmọ mẹ́lẹ̀ wọn máa mú tọ̀ wọ́n máa mú everybody ni wọ́n máa mú wọ́n máa ṣe findings àwọn tó wà ní òtẹ́ yẹn ní alẹ́ ọjọ́ yẹn wọ́n máa wá gbogbo wọn ìyàwó ẹ̀gbọ́n wọn á ti interrogate ẹ̀ wọ́n á ti gbé wọ́n á ti gbé gbogbo àwọn ọmọ tó ń bá wọn ṣe everybody ilé wọn wá ti lọ síbẹ̀ wọ́n á ti ṣe everything níbẹ̀ then bí fact bá wá tí wọ́n ń jáde tó ń jáde tó ń jáde yẹ wọ́n máa arrest ẹ̀ ni wọ́n sọ pé suspicious of murder wọ́n á ní wọ́n tàjẹ̀ fọ̀ mọ́dúrà ní fọ́sọ́wọ́sọ́ kínní ẹ wo iṣẹ́ ní ogun tẹ́ẹ̀dá bó máa ṣe láyé yìí ọlọ́run jẹ́ ká sọ̀rọ̀ tán ká máa ṣèwé tákùlà pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run bá gbogbo tá a bá máa sọ ká máa rò ó pé tó bá ṣẹlẹ̀ sọ́kọ̀ wa ń kọ́ ṣé mo pa ní fámìlì ní eh, nàìjíríà a dẹ̀ gbọ́ pé lóòótọ́ lóòótọ́ wípé ọ̀tọ̀ làwọn tó máa ṣẹ̀ tó bá pa àwọn olóyún ló ṣẹ̀ ni wọ́n á mú àwọn ọmọ náà á fi wọ́n pè ní prison òótọ́ ni kéèsì kan màá sáré sọ fún yín sà màá sáré sọ fún yín nílọrin wọ́n bá wọ́n bá èèyàn tó yẹ pé ìfún olóyún bẹ́ẹ̀ ni náà ló ń ṣe lọ́wọ́ tó pa tó ń ṣe lọ́wọ́ ṣe mo kọ́ dé arrest at the end of the day wọ́n dẹ̀ release ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín nílẹ̀ olóògbé ti ṣẹlẹ̀ ìfún olóyún ló sọ pé wọ́n rí tó ń ṣe lọ́wọ́ wọ́n dẹ̀ release ẹ̀ ẹ̀wọ̀n ọmọ mẹ́rin mìíràn náà tó ṣẹlẹ̀ sí wọn lábẹ́òkúta ṣé bàbá kan sọ wípé ọmọ wọn á ló máa padà ni. Ah, ó yẹ pé àwọn innocent people náà máa jìyà fún pé torí pé lówó ẹjọ́ nítorí Ọlọ́run why why Nigeria is this ó yẹ pé ìlú ìlú Nigeria tó forí yàn sọlẹ̀ síbí bó bá jẹ́ pé bóyá ìran mi kò kí wá kò wá láti Nigeria Nigeria náà ìbínú sí yes and am proud to be a Nigerian I am proud to be a Yoruba woman kò sí nǹkan tí mo fẹ́ ṣe why tó fi jẹ́ pé èrò lọ sí court ẹwọ máa nǹkan báyìí kúkú mọ anybody any one of them máa ń tọ́pọ̀ ní tọ́lẹ́yìn ọmọ mix nínú church ẹ̀ ṣe bọ́ fáńkọ̀ sí lọ́wọ́ tó bá ṣe lọ́wọ́ ni wọ́n gbé sí lọ́rùn. sòtítọ́ bí rẹ̀ sòtítọ́ bí ṣe bí aṣọ ẹlẹ́wọ̀n green lọ́wọ́ sí lọ́wọ́ ṣe bọ́ fáńkọ̀ sí lọ́wọ́ pẹ̀lú àwọn bẹ́ẹ̀ tó tún kó pẹ̀lú ẹ̀ wáyé tó yẹ pé òun ẹ wá sọ pé tó yẹ pé fletcher kìíní ẹ sọ fún mi sè pé tó yẹ pé olórí wọn ti ẹ̀ pààyàn gan ó pààyàn ó pààyàn gbé nìyẹn anyway i'm not surprised wọ́n jẹ́ pé nínú wọn bá pààyàn wọ́n pààyàn gbé ni so wọn ò bá wọn ṣe ní case a ní láti máa ṣe òtítọ́ torí pé ọjọ́ kan ń bọ̀ sẹ́ẹ̀ tó jẹ́ pé a ní sí wọn ní ayé yìí gbogbo tá a bá dẹ̀ ń ṣe wọ́n ní àlọ́ àlọ́ àbábọ̀ gbogbo tá a bá ń ṣe ká wọ́n ti pa àwọn generation kan yìí ń bọ̀ lẹ́yìn wa tàbí àdúrà ni mo gbà fún ìdílé Timothy kọ́nà bá kó jọ kó bá mi rọ ìyá yẹn lọ́kàn tó wọ́n sọ pé ìyá ẹ̀ náà ṣì níyà wọ́n ní Timothy wọ́n lóyún ní grandmother kọ́nà bá kó bá mi rọ ọ̀ lọ́kàn bàbá ẹ̀ very gentle man very calm ṣẹ́wárì ìyàwó ẹ̀ yẹn ó máa the counseling I'm not going to lie to you ọmọbìnrin yẹn jẹ́ tí mo wò tó lọ jókòó sórí bẹ̀rẹ̀ grand ọkọ ẹ̀ tó sọ pé àwọn táwọn máa jọ jíròrò láàárọ̀ kùtùkùtù mo bú sẹ́kùn ni níjọ́ tó ń ṣe Timothy náà mo bú sẹ́kùn nípa why very tall guy very kìíní wọn ṣú ẹ but ah ah come on gbogbo alábímọ o ẹni tí ò bá dẹ̀ ti bímọ kó ṣọ́ra tá a bá dẹ̀ bímọ ká mọ̀ kó tá a máa ṣe sọ́mọ lọ́mọ ìyàwó Adédoyin mo fẹ́ bá sọ̀rọ̀ fún mo báwọn tó máa gbọ́ látọ̀dọ̀ wọn gbọ́ ìyá sẹ̀rí àbíkẹ́ náà pé ìyá yìí nítorí Ọlọ́run ó làkàkà ó bí ọmọ ó dẹ ìjẹ sójú ọmọ ó dẹ gbé ọmọ dání ó mọ bí parents yìí ṣe rí oṣù mẹ́fà àmì oṣù mẹ́sàn-án ìmí tó máa gbé lóṣù mẹ́wàá máa wà ń bẹ̀ nítorí ọlọ́run ọkọ dẹ̀ ń ṣerú iṣẹ́ yìí àyè kọ́ńtínù láti máa bímọ fún ẹ̀yin náà dẹ̀ tún láwọn ọmọ ọmọ yín nítorí ọlọ́ ẹ̀ bèbè ọlọ́run ṣé owó yìí ẹ ti gbàgbé pé bàtà máa wá àṣẹ báyìí aláwọ̀ báyìí wálé ayé ni ìhòòhò láwálé ayé ayé láti wá ń sáré pé a fẹ́ dogun a fẹ́ dọ́là ṣé ẹ̀yin rí ẹni tó jẹ́ wípé gbogbo owó tó ní láyé wọn fi sí kò sí kò sí kí ẹ tètè mọ ohun tẹ máa ṣe ọmọ yín ẹ wá jáde torí pé àwọn fámìlì sọ pé àwọn ọmọbi tó gbé wà ìyá ẹ̀ máa bá sọ̀rọ̀ ìyá ẹ̀ máa bá sọ̀rọ̀ ẹni tó bá dẹ̀ fẹ́ kí ayé àwọn ọmọ òun dà kó nígbà báyé ọmọ ọlọ́mọ jẹ́ ẹ ṣe àtúnṣe ìyàwó ẹ mú ọmọ yín bọ́ síta ẹ mú ọmọ yín bọ́ síta kókó fèsì nǹkan tó ṣẹlẹ̀ torí ọmọ ọlọ́mọ lẹ pa ẹ láwọn ọmọ tí yín mo mọ̀ pé ó máa ká àwọn ọmọ tiẹ̀ mọ́ra ń sìn ó máa ká àwọn ọmọ tiẹ̀ mọ́ra àtàwọn ọmọ ọmọ ẹ̀ ẹ̀dẹ̀ mímọ́ lọ́mọ ẹ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ló máa dáa mo fẹ́ kàn mọ́ pé mùsùlùmí ni lẹ́yìn ọlọ́run ọlọ́run ló tún kù ó ní láòláwà láàkúwátá ilà abìlà ìlànà ilẹ̀ azeem kò sí ọgbọ́n kan kò sí ìmọ̀ kan kò sí anybody ju ọlọ́run lọ àyàfi tó bá yẹ pé ọlọ́run mi tó wà lórí àpò àyàfi tó bá yẹ pé kì í ṣe ara àyà Timothy ni Timothy ti jáde ọlọ́run ló máa dà mo fa gbogbo yín pátá mo fà ilé ọlọ́run ọba lọ́wọ́ èmi ò mì pé iṣẹ́ but ọlọ́run ọba tèmi ń gbé sílẹ̀ fún tí mo kírun sí tí mo rawọ́ra ọ̀sẹ̀ sí tí mo fara gbolẹ̀ fún á da fún gbogbo ìdílé yìí á da fún gbogbo tó bá lọ́wọ́ nínú ikú Timothy pé this is glory pé wọ́n pa Timothy ni ẹ máa bètò lọ sàánú àbá mi wà pẹ̀lú èmi sún èmi sẹ́yìn lágbára náà. ẹ ní sọ̀rọ̀ àwọn ẹjẹ́ kí fún ní assurance kan bàbá Fẹ́mi Fálànà àgbà ọ̀jẹ̀ ni tí ò gbúdọ̀ báwo jẹ́ eégún ṣẹnu ni nírú wọn mutí ojú ni wọ́n ń yàwọ̀ èyí yánu bàbá ti ní full details nǹkan tó fẹ́ẹ́ fi ṣiṣẹ́ lọ́wọ́ gbogbo ìdáhùn sọ̀yà kan náà bàbá létí lásán ni fáìlì bàbá wà nílẹ̀ prepared ẹ dúró as a lawyer hello. hello UK mo ti ń pè. ẹ káàbọ̀ mà kí lẹ́bẹ̀ẹ́ bá wa sọ à ń gbọ́ yín. hello ẹ kálẹ́ sá o. ẹ kálẹ́ mà ẹ sórí ètò mà. ẹ sá. UK ni mo ti ń pè sísà tó sọ̀rọ̀ ń sin gbogbo nǹkan tó sọ there is confirmation to it Andrew favourite son Queen of England ni ẹni tó ń sọ wọ́n ti sọ lórí news kò ń ṣe nǹkan tá àlùtẹ̀yàn ń gbé pamọ́ pé bóyá èèyàn lè dárúkọ ẹ̀ Prince Andrew ni màmá ẹ̀ dẹ̀ di strip her of all the title as um, a royalty sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn tán lè ṣe é ní ìlú tó la àwa lójú kí ló dé tá a fi lè máa fi gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe àríkọ́gbọ́n gbogbo nǹkan tá à ń ṣe nàìjíríà èmi mo lágbára èmi mo lè ṣe léyìí nǹkan tó ń cause gbogbo problem yìí fún wa nìyẹn things has to change if we tí a bá ronú pìwàdà irọ́ ni gbogbo nǹkan tá à ń ṣe yìí i'm sorry to say àìmọye àwọn èèyàn tán ti pa before ṣebí ibi tán ti bẹ̀rẹ̀ kíní eh, wọ́n ń fèèyàn ṣòwò ṣebí gbaná ń gbé sí wọn lórí tẹ́lẹ̀ so from nursery lónígbà wọ́n ti graduate nísìnyìí tẹ́ pé masters náà ń ṣe lọ́wọ́ tó di pé wọ́n ń pààyàn nínú òótọ́ wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n ti go from one level to the other instead of things to be getting better it's getting worse what do we do Only ni a ní láti focus lé lórí nsìn tábà a lè pè millions of people lè pè a lè máa bára wa tójọ́ ká máa bára wa sọ̀rọ̀ tí ò bá sí act and plan of how we going to change and move on things are not ever ever going to change so ìlú yìí is like gbogbo nǹkan tá à ń sọ yìí kò kò gbà wọ́n ní nǹkan kan gbogbo ìtàn fi ń falẹ̀ nàìjíríà tó ń ṣe e, ejò lọ́wọ́ nú ejò lọ́wọ́ nú torí tí ejò bá lọ́wọ́ nú ni gbogbo kinní yìí kò yẹ kó lọ tó báyìí gbogbo àwọn àwọn tó tún ti commit other offence lẹ́yìn adédọ̀yìn wọ́n ti deal pẹ̀lú wọn now why tí Tade Doyin ṣe wá drag this long definitely there's something behind the whole thing unfortunately for the people ton ton struggle like brother mi ton ṣe program yìí lọ́wọ́ um, Oríyọmí Hamzat and all others kọ́lọ́ má jẹ́ kí gbogbo wàhálà wọn kó go in vain ni because at the end of the day wọn iwájú ni wọ́n gbà wọlé ẹ̀ǹkùlé ńgbà tán bá máa fi gbẹ̀ǹkùlé jáde ànímọ̀ ọmọ ọmọ ọmọ Adédoyin tí wọ́n ní wọ́n wá sí yìí tó wà nínú picture lẹ́gbẹ̀ẹ́ olóòtú yìí definitely ó níbi tán fi pamọ́ sí àwọn èèyàn kan mọ̀ kán fi pamọ́ síbi kan ní ara nǹkan tá à ń sọ náà nìyẹn irú èèyàn lè ṣẹlẹ̀ abroad ẹni tó pọ̀ ẹ̀mí ló gbà fine kó jọjú síta kó kẹ́ ara ẹ̀ kẹ́ńkó gain freedom ẹ̀ padà ṣètò bá sí nǹkan kan tó wà nídìí ẹ̀ so all these things a kàn ń tọ́ra wa jẹ ni and how long are we gonna carry on like this for nígbà ayé àwọn bàbá tiwa náà ń gbégbá sí wọn lórí nígbà ayé tiwa ń sìn nǹkan míì náà ṣe because kò tí ì sí improvement tí improvement bá ti wà ní tìgbà títí onígbégbá sórí yẹn ni kí gbogbo ẹ ti parẹ́ but wọ́n tún graduate ní wọ́n di wọ́n wọ́n discontinue what do we do to stop this thing how do we go about it this is what we need to do now every every problem in life ló ní solution kí ni solution ni ká wá solution ò ní ká wá àgbẹ̀ àwọn tán bá ti ṣe tán ti mú part of the solution nípa àwọn tán bá ti mú ṣe kínní tán bá ti mú wọn kàn máa jẹ́ kán rí bíkan kan gbà jáde mo sọ́rí wọ́n sọ wọ́n ní tán bá fi eh, Adédoyin sílẹ̀ wọ̀rẹ́bà tán bá fi sílẹ̀ wọ́n bá judgement tó bá tó bá pé jungle judgement ló kàn i'm sorry to say kán fún ẹ wo àwọn àwọn tó wà ní Amẹ́ríkà wọ́n bá fún wọn ní death sentence wọn ò kí ń pawó private wọn ní pawó privately they will be a witness nígbà tó bá máa pa they have to be public tó lè confess pé wọ́n pa wọ́n eléyẹ̀ ẹni wọ́n fún ní death sentence tó bá tún yá wọ́n rí ní UK wọ́n á rí l'Amẹ́ríkà it is well my brother ọlọ́run náà wà pẹ̀lú wa ọlọ́run aṣọ́bọ̀ máa fún yín pẹ̀lú wa dúró tì yẹ ẹ̀ ní ṣe lásán o ọmọ yóò tó sọ́wọ́ àwọn apàdébà o. àṣẹ Èdùmàrè. ẹ ṣe sà. ẹ ṣe gọ́mà tó ẹ̀yin dáhùn wà nulẹ̀ bẹ́ẹ̀ bá láǹfààní àti pé ẹ pè sórí ètò kẹbà wa dá sí ọ̀rọ̀ Timothy náà la ṣe sọ lọ́wọ́ gbogbo wa làbí àmọ́ bàbá ń sọ pé a fẹ́ gba Yorùbá nation a fẹ́ gba Yorùbá nation àwọn ibi tó àkú sí rèé o ibi tá a kù sí rèé ṣé ká gba Yorùbá nation tán káwọn àwùjọ ayé àṣà ayé kan máa wá mú wa lọ́mọ jẹ ẹ jẹ́ ká túnlẹ̀ Yorùbá ṣe. ẹ jẹ́ kí n bá máa dùn sọ̀rọ̀ ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀ jù. hello sir èmi náà lè bá sọ̀rọ̀ yìí káàbọ̀ sórí ètò. hello. hello sir mo ń gbọ́ yín sir. àti London ni mo ti ń pè o mo ń gbọ́ yín dáadáa sá. ìkọ́kọ́ ni mo máa bẹ̀ yín fún sà ìgbọ́n mo máa ń watch program yín gan ṣẹ́rí tí tí Adédoyin ṣe yìí tí o bá túmọ̀ yẹn tó bá fi lè túmọ̀ yẹn sílẹ̀ tó bá scoff yìí wọ́n mi pé gbogbo àwọn ọmọ ta ní Nàìjíríà wọn wọn save because tí àwọn èèyàn bá ń ṣe báyìí ó ná dípò náà bímọ ó ní ọmọ tìjẹ ó gbé ọmọ tìjẹ pamọ́ ó wá lọ pa ọmọdé yẹn nígbà tó wá pa ọmọ yẹn tó wá lọ sí ṣálódé ni òbí ṣerú ẹ̀ àbí kò ṣe fọmọ títí ẹyìn yẹn kò ṣe pa ọmọ ẹ kó fi sanwó ló fẹẹ fi ṣe Ọlọ́run ò dẹ ní file fún máa yìí ìbáṣọ ẹnì ìtàn nípa tí mo kí ni ọmọdé yìí máa ń ké bí kòkó ni àmọ́ bá seventy years máa ń ké bí kòkó ni jẹ́ni ìyàwó ẹ̀ káàmọ́ kí ni ọmọ ọkàn tí mo kàn lè ṣe fún mi pẹ̀lú àwọn ọmọ yẹn bẹ̀tẹ̀ Ọlọ́run Ọlọ́run ọba lọ́jọ́ èní àjẹlẹ̀ fún òkú yẹn o àwọn ọmọ adẹ́rìn aláàánú aláàánú ní gbogbo the whole world á dìde fún ọmọ yẹn ìwọ tó ń dá ìlú ẹni gbòdò ni èèyàn kì í ṣerú nǹkan báyìí kó mú lọ jẹ irú àwọn lọ́yà òṣèlú nọ́mbà tí ẹ̀sán ṣe wọ́n ṣe wọ́n fẹ́ fi ẹ̀fọ́ gbọ́ngbọ́n wọ́ọ̀d mo yẹ kó ṣe báyìí náà ó fi yẹ kí nàìjíríà kó wo kéèsì yìí tó London mo ti ń pè yín tí èèyàn bá ṣe prison officer ní nígbà tí èèyàn bá ṣe ìka tó bá ṣe lọ bá ń gé gbogbo àwọn ọmọ kéèké tó lọ kó sẹ́yìn wọ̀nyẹn wọ́n lu àwọn ọmọ yẹn ní jẹ́rọ̀sán wọ́n ti sọ àwọn ọmọ yẹn ni àwọn ọmọ yẹn ò mọ anything eré tó tó tí wọ́n transfer owó sínú account ẹ̀ kò mọ anything bẹ̀sì yẹn gbọ́n kó tó kó mẹ́yẹn ó ti ṣe photocopy of the receipt ẹ̀yin tẹ́ ní ibi tẹ́ lọ ẹ wo kíní yẹn ó tó dùn yàn gan every day tí wọ́n ti wo kíní case man máa ké ni ọmọ kékeré tó jíǹde ẹ̀ ẹ wo màmá ẹ̀ bó ṣe rí ẹ wo ìyàwó ẹ wo bàbá ẹ̀ ẹ wo màmá tó bí ọmọkùnrin yẹn ẹ́ wọ́n wá sọ obìnrin ẹ̀dí aláìní wọ́n sọ àwọn ẹ̀dí ẹni tí ò ní bàbá Ah, ọlọ́run ò ní bèrè fọkùnrin kò sí bó bá ku ìwúkú ọ̀la gbogbo ọwọ́ ẹ̀ ló máa fi fi àwọn ẹ̀rí kọ̀ọ̀kan tó bá dẹ̀ máa kú báyìí ikú mọ́tò ló máa pa mọ́tò tó bá wà ló máa pa ọ̀rọ̀ ẹ má ṣe pé kàn máa ṣẹ́ ìpè ìgbọ̀nsẹ̀ mi náà ní ọmọ wọn lè pa ọmọ mi bẹ́ẹ̀ kìgbà kó dànà ah, kọ́lọ́n kó bá a ṣe bàbá tó fẹ́ gba kéèsì yẹn kọ́lọ́n kó bá a ṣe tọ́lọ́ bá ṣe ìgbà tẹ́mi náà bá ní agbára màá fi sínú àkáǹtì àwọn fún àwọn yẹn because gbogbo wa la ní ọmọ a lè wálé mọ́ torí àwọn èèyàn búburú yìí a lè wálé mọ́ náà ìjọba ti wá sílé wọn ti mọ àwọn tó ṣe ń bọ̀ láti abroad wọn ti bọ̀ ẹ́ ti wọn á sọ fún ìgbéra ẹ̀jẹ̀ gbé ni ẹ̀sọ́ tẹ̀ ń wọ ọ̀bẹ tẹ́ ń rìn àwọn náà máa lépa láti pa wọ́n wá gbọ́mọ tí ọ lọ sí Ghana àwọn sọ sára sí Ghana kò síbi tó ọmọ ilé wà àfi tó bá yẹ kó kò kí ń gba atẹ́gùn sí ara olúwa pamọ́ ẹ lójú kó wọnú mọ́tò òun kọ́ ló máa dákú ní gbogbo mọ́tò lọ kí ló dé kí ló máa ń ṣe fún ọmọ tó yẹ kó ní oní bẹ́ẹ̀rù náà fámìlì wọn ọmọ bẹ́ẹ̀ ló ṣe tó ó dáná ó wá ń ṣe mẹ́mẹ́mẹ́ ó yẹ ó ti gbé lọ sí kóòtù sọ pé ó máa pa ẹ̀gbọ́n ẹ̀ kí ló fẹ́ pa fún nígbà tí ó ya wèrè nàìjíríà kò sílọ̀ nàìjíríà ẹ̀gbọ́n mi kò sílọ̀ nàìjíríà olóyè kò sílọ̀ kọ́kọ́ nàìjíríà àwọn pípùn tó ń lówó yẹn wọ́n fẹ́ máa ṣe pé àwọn ju àwọn yẹn lọ àṣẹ wọn kọ́ rántí pé ìjọ kan la máa dákẹ́ tá à ní lè sọ̀rọ̀ mọ́ tọ́lọ́ máa máa béèrè gbogbo nǹkan tó ti ṣe ní ayé ìyàwó ẹ̀ jáde ó sọ pé ọkọ wo ṣe kíní kan ó mọ owó kọ́kọ́ ń ṣe ó kọ́ sùkúl káàkiri owó gbogbo gbogbo fraud tó lọ sí lamẹ́ríkà kò ṣe dúró tó ti sá èmi ò kí ń ṣe báyìí ọlọ́run á já ọlọ́run á ọlọ́run á ọlọ́run á rán lánàá sí àwọn ọmọ yẹn kó jẹ́ wọn mú yẹn eléyìí tó tiẹ̀ dùn mí kékeré yẹn kò tiẹ̀ mọ nǹkan kan ó kàn ṣeré tiẹ̀ ni bẹ́ẹ̀ àwọn òbejì yẹn wọ́n ń ké wọ́n fi gò sójú ẹ̀ rí mọ̀ pé kí ni ó lè kí màmá yẹn kí ló dé àwọn ah, nàìjíríà yìí máa burú o àbí nàìjíríà náà kọ́ la wà àbí nàìjíríà mo ti school nàìjíríà mo ti ṣiṣẹ́ mo serve ní NTA for so many years tó wá sí ibà yìí kí wàá ní problem I don't know sẹ́ẹ̀bà lówó kò sí fún èèyàn kan ló jẹ́ kí n máa lówó you look for another place to get money so that you go máa lọ pa àwọn èèyàn káàkiri wá sọ fún olóòtú ẹ̀ ó ní kí ọ gbogbo nǹkan tó ṣe owó ẹ̀jẹ̀ ní gbogbo ẹ̀ tó bá fẹ́ ṣe fún ẹgbẹ́ irú ìlú yìí ni gbogbo nǹkan tó nínú àgbà lọ́wọ́ ẹ̀ wọ́n máa sọ di ẹdun arinlẹ̀ ní. tí sísà tó sọ̀rọ̀ lẹ́ǹkan pé èèyàn kan ní bíbà ọmọ plate ni wọ́n yọ kúrò dànù ó ti ó ti bo orúkọ wọn jẹ́ ta ló fẹ́ lọ fẹ́yàn nílé àwọn èèyàn sí ó fẹ́ di ọ̀nì ṣé ó fámìlì ọ̀nì ni o bá ọ̀nì kan o bá ọ̀nì kan ní ilé ìyá ilé ìyá wọ́n á sọ pé ẹ wọ́n fẹ́ jẹ wọ́n fẹ́ jẹ ọ̀nì mọ̀nkí mọ̀nkí fẹ́ jẹ ọ̀nì kò ní dáa fún ibi tó dáa wà yìí tó yàrá lè bá sọ fún pé kó dáa fún máa yìí ọlọ́sùn ò ní jẹ́ kó dáa. gbogbo ẹ̀yin tí ẹ ń pè sórí ètò àti máa ń sọ ṣáájú pé kẹ́ ẹ má máa ṣépè ni yín o àdúrà làbíamọ máa ń ṣe abiamọ ìṣépè ẹ máa like backup channel kẹ́ máa bá mi subscribe sórí ẹ̀ bẹ́ẹ̀ bá ti ń subscribe líǹkì ẹ̀ òun ló wà níbi chat yẹn ẹ kò gbọ́ wọlé lẹ́ bá já sí wa ló bá tán kájọ máa kọ́ ọmọ olùpọ̀pọ̀ bó ṣe yẹ kó rí nìyẹn o ẹ má dẹ̀ gbàgbé láti subscribe as well sórí normal youtube channel wa náà kájọ máa gbádùn àwọn ètò wa kájọ máa kọ́ ọmọ olùpọ̀pọ̀ bá a ti ṣe máa ń ṣe kẹ̀dẹ̀ má bá mi share ẹ máa like tó tó mo ní àtàdédọyìn àti Timothy àtàwọn tó ń sá kiri tí wọ́n lé tí wọ́n ń léra wọn àmọ́ kí n rán wọn létí pé gbà míì ohun téèyàn sá fún ní Accra tó sá lọ sí Libya ṣé ó rò pé Libya yẹn ń tóun sáfúnlá Accra yẹn òun ò lè bá pàdé Libya ni ìbò lọ́wọ́ ọjà òkú òde ibo ni kú ìtì pani Timothy ò máa kú sẹ́rù wa. Friske lorúkọ mi ń jẹ́ ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà wọ́n agbára power náà ń lò fún yín náà ń lò fún àwọn Adédoyin àwọn adé um, Timothy lọ́wọ́ ti kọ́wọ́ then mo fẹ́ kíní kan mo fẹ́ kàkíyèsí yín sí ọmọ ẹ̀ yẹn tí wọ́n sọ pé Abraham ọmọ ẹ̀ yẹn ó wà Ghana ń bẹ̀ lóòótọ́ Ghana ló wà àwọn ètò mọ̀ pé Ghana ló wà wọ́n mọ̀ tó mi ì mọ̀rí ìsìtàwọn ọlọ́pàá fi lọ ọmú ó yẹ káwọn ọlọ́pàá ti lọ arrest láti gbé ọkọ tí mo wá mọ̀ṣúrì náà sọ mọ̀ṣúrì yẹn náà Ghana ló wà because Adédoyin ní ó nílé ó nílé ní Ghana tó rà síbẹ̀ tí àwọn staff ẹ̀ ń gbé so ó yẹ kán tán bá pé àwọn ọlọ́pàá fẹ́ ṣiṣẹ́ wọn dáadáa ó yẹ kán lọ síta kán lọ gbẹ kán lọ arrest wo wọn kọ́kọ́ wá sí Nàìjíríà so kẹsàn-án wa lè dùn dáadáa a lè dùn sí wọn á lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ tó fi pa bọ́bọ́ yẹn because nígbà tó ń gbé tán sí kábàyà tó ti sọ tó ti sọ pé Adédoyin wà ń bẹ̀ tó ti sọ pé Moshood wà ń bẹ̀ ọmọ ọmọ Adédoyin wà ń bẹ̀ kí wọ́n sọ fún wa pé wọ́n sọ fún pé òun ò ní kéèsì pé irọ́ náà pa irú irú ọ̀rọ̀ wo náà ló sọ yẹn then bí bàbá Fálànà ṣe sọ bí Fálànà ṣe sọ̀rọ̀ pé kán gbé kéèsì lọ sí Ọ̀ṣun state níbi ìjọ títí tí kìnìkan ti ṣẹlẹ̀ ó yẹ kán jẹ́ kán gbé lọ síbẹ̀ ni bàbá yẹn mo mọ̀ pa fáìtì fún náà gbọ́dọ̀ sí Ọ̀ṣun state because Àbújá yẹn wọ́n ń kọ́wọ́ ń bẹ̀ ọwọ́ ń kọ́wọ́ èèyàn lọ sí kóòtù ó wa ìlẹ̀kẹ̀ sọ́rùn ó wa gbádá ó ń gbé mọ́tò ńláńlá ó fi wá sí kóòtù <laughs> ẹ wá pé ẹ wá pé ilé kóòtù ló ó sùn wà lọ́dà kọ́sọ́ọ̀dì kọ́sọ́ọ̀dì oníbùkún ló wà àbọ̀sùn ilé ẹ̀ ilé ẹ̀ ló sùn náà àtìlẹ́yìn tí wọ́n síbẹ̀ yẹn ó ti fún àwọn ọlọ́pàá lówó ẹ tó lówó lọ́wọ́ tó lọ fún owó ẹ̀jẹ̀ ló ń fún owó ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ẹ̀ ó ti fún àwọn ọlọ́pàá ti bíráìbù ó ti bíráìbù wẹ́ẹ̀bù ó ti jẹ àwọn ọlọ́pàá ó ti àwọn lọ́yà lọ́yẹ̀ ó ti fún ọ lówó kí ẹ̀yìn ẹ̀ ló máa wà. sọ̀rọ̀ tó ń tán lè kanta ẹ̀ ní sì báyìí ni pé kí bàbá Fálànà yẹn kí bàbá yẹn kó kanta ẹ̀ kọ́dẹ̀ tó bá kanta ẹ̀ báyìí tó ti pé yẹ kirikiri ló máa ń kó àwọn bẹ́ẹ̀ lọ́mọ ó yẹ kán fún lankop lẹ́sẹ̀ àtọwọ́ ní kán lọ sí kirikiri kó lọ sí kirikiri kò yẹ kó wà nílé kò yẹ kó wà ní police station influencer òṣùwọ̀n náà ń lò olówó owó wo ló ní ṣé owó oníṣòwò àdán pè lówó ni ṣé owó oníṣòwò lówó ni àwọn tó lówó tó wọ́n pè gan wọ́n ní problem nàìjíríà wọn wọ́n dì pẹ̀lú wọn pẹ̀lú owó tán ní tábìlì ìgbà tó wá ń ṣe oníṣòwò tó fọmọ lọ́ba ṣògùn owó ó dá skul sílẹ̀ wọ́n pa àwọn ọmọ ní skul ó dá hòtẹ́ẹ̀lì sílẹ̀ wọ́n pa àwọn ìlú tẹ́ẹ̀ ẹ wá sọ èdè ẹ kìlìn níbo lówó tó ń gbọdọ̀ ẹ̀ ti kìlìn kó lọ sàlàyé ibi tó ti lówó tó ti bísẹ̀ tó ti lọ́wọ́ tó fi lówó tó ná tó fi lọ́dá sukùl tó fi lọ́dá gbogbo ẹ̀ kó lọ sàlàyé ibi tó ti lówó yẹn tó fi wọlé ṣùgbọ́n lọ́wọ́ orí ṣùgbọ́n ìyá ẹ̀ gan ti fi ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ọmọ ìyá ẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n tí wọ́n àkọ́bí màmá wọn màmá wọn ló fi ṣògo owó màmá tó bí adédodo fi ṣògo owó wọ́n ti sọ pé adédodo yìí sọ pé di arúṣọ́lìsì ni wọ́n wọ́n pààyàn wọ́n pààyàn wọ́n pọ̀mọ́ lọ́mọdé kó jayé ni ọlọ́run lẹ́dùnmọ́ rẹ̀ á mú wọn èmi ò níyàn láti sọ́kùn fẹ́ẹ́ bọ́ọ̀lì ṣùgbọ́n àdúrà tí mò ń gbà ni pé ìdádúrà ti ṣèkàláyé yìí kò ní lọ láìjìyẹ wọ́n máa jẹ ìyá wọn wọ́n máa mú ojú lọ́sìn yìí ẹ máa rí ìdájọ́ gbàdúrà ìyá wọn abẹ́rẹ́ wọ́n lè máa lọ pé padé yẹn wọ́n lè máa lọ pé àwọn o wọ́n lè fọ́ ní life sentence o bọ̀ life ó gbọ́dọ̀ mọ́nítọ̀ ẹ̀ torí àwọn ọlọ́pàá àwọn prisoner wọ́n lè àwọn bọ́ńdà wọ́n lè fún olówó lówó wọn níjẹ́ kó wà nù prison wọ́n lè ó lè wà ń lé ẹ̀ wọ́n lè máa purọ́ pé wà ní prison. nàìjíríà kò síkò tó lè ṣẹlẹ̀ ìlú yẹn ti bàjẹ́ pẹ̀lú ọ̀rọ̀ owó owó ti bá yé wọ́n bẹ́ẹ̀ owó ní ìjọ kí nàìjíríà kí nàìjíríà wà òkè owó yẹn ló ń ba nàìjíríà jẹ́ wọ́n láti wọ́n láti bá wọn àwọn àwọn olófin àwọn ìyẹn wọ́n gbà wọn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ owó owó owó tó mú láyà tó fẹ́ pa wọ́n yẹn ẹbí rẹ gbowó tó gbowó lọ́wọ́ Adédoyin tó gbowó ẹ̀jẹ̀ lọ́wọ́ Adédoyin tó ń gbà tó ń nà nǹkan àti èmi ṣépè o ẹnu mi ò ní gbòfò ẹnu mi ò ní gbòfò because mi ò fẹ́ sọ̀rọ̀ ìpè fún wọn nàpọ̀ mọ̀ pé èpo ti ṣe rẹ̀ ẹjọ́ ìdìbò tó bá dé gbowó lọ́wọ́ Adédoyin pé òun fẹ́ wà òun fẹ́ purọ́ pa Adédoyin ò jẹ̀bi ló fún Adédoyin sílẹ̀ kó máa lọ lálàáfíà ẹni ó ti gbogbo ẹkú ẹ̀ wọ́n gbẹjọ́ ikú ẹ̀ ó dùn mí fáwọn òbí bàbá yẹn pé kí wọ́n ṣé wọ́n lè rọ́pò ọmọ wọn ni ó yẹ káwọn bọ̀ kú ẹ̀ náà wọ́n kọ́kọ́ ẹ̀rọ kókò tó máa jà kó máa lọ sí alága kiri kọ́pẹ́ dàbí lọ́wọ́ kó máa ṣáwọn kiri bí ẹran kó ti bọ́ dédé oyún bí kó ti borí kó ti bọ́ dàdí nínú oyún bí tó lọ́pẹ́ dàbí tìmọ́ bó ṣe àwọn ẹgbẹ́ lé inú jẹ́rẹ̀ gan lọ́wọ́ gan kó lọ sí alága mẹ́ kó sí alága kó sàpá yóò rẹ̀ lẹ́wẹ́ lẹ́wẹ́ kó gbọ́pá dédé oyún ti kúrò àdúgbò kejì bí ó sì ṣẹlẹ̀ ní ẹkọ mi ò mọ orí sí wọn bẹ̀rẹ̀ wọn nínú àwọn Yorùbá wọn lóògùn wọn lóògùn irú àwọn oògùn tó máa ń tó bá ti ṣe nǹkan tó dáa oògùn tó ń ní ìbẹ́ wọn ní wọn tó ṣe fún ọkọ ló ṣe fóònù tó bá bóun lóògùn tó àwọn kan tó lóògùn tó máa ní lóògùn tó ń lọ adédọ̀yìn lẹ́nà kó ló tó wọn lè kó ló tó wọn ṣe lè tó wọn lè kọ́ńkà adédọ̀yìn wáyé tó ń tó ń tó ń tó ń tó ń ṣe tó ń wòran. ẹ jọ̀wọ́ bàbá máa bẹ́ẹ̀ torí lọ ọlọ́wà pẹ̀lú gbogbo dẹ́ẹ̀ ṣe ọlọ́wà máa fi ṣe ẹnikẹ́ni ènìyàn tó bá ń gbọ́ fẹ́ ṣe ó fẹ́ gbèrò sí gbogbo tó bá ti ń gbé orí ẹ̀ ló máa fi lágbára Ọlọ́run ẹ máa bẹ́ẹ̀ tó lọ bá àwa ń wo àti ń wọ́sọ láti gbé àti ń gba ètò yín lọ pẹ̀lú ṣe là ń wo ètò yín inú ọdẹ ẹni oṣù bẹ́ẹ̀ ṣe ń ṣe àti ẹ̀yìn àti Hamza um, um, Oríyọmí bàbá gbàgede ọ̀rọ̀ bàbá gbàgede gbàgede gbogbo àwọn àwọn mọ́tò every time láti jẹ́ bíra ìgbà tó kù sí tẹ́lẹ̀ wo gbogbo program yìí ọlọ́run àfọwọ́ gbòòrò ṣe ọlọ́run adó tì yín àwọn ọmọ yóò kábàá kó kábàá kó ibi gbogbo ní wọn á lè ṣe láyé lágbára ọlọ́run ojú ọlọ́run àbẹ̀lẹ̀ ọlọ́run àbẹ̀lẹ̀ wọn àtẹ̀yìn náà àṣẹ Èdùmàrè ó dàrọ sà ó dàrọ o ká sùn láyọ̀ ó dàrọ sà ó dàrọ sà tó lórí ọ̀rọ̀ tèmi. a nídìí jù báyìí lọ nítorí pé bọ́kọ̀ bá ròkun tó bá rọ̀ṣà elébùté náà ni wọ́n ń padà wàá fàbọ̀ fún tó a wípé àràkà sọ tèmi ọlọ́múwa sọ̀kalẹ̀ àmọ́ ẹ má bínú wípé a dá yín sí méjì tó gbogbo ẹ̀yin tí àdẹ̀ráyè pé kọ́ọ̀lù yín náà lórí ètò tó ní ẹ má bínú ẹ ti mọ̀ pé ojoojúmọ́ náà là wá bí ẹ ṣe bá wa rí wa bá sọ̀rọ̀ lẹ́ni àdúrà tí wàá ní pé kọ́lọ́hún ó sọ kó fòrò ekun gbogbo wa lónìí kó jí wa sí mọ́lẹ̀ àlàyé lọ́la bá a bá tún dé rí ètò lọ́la a tún tẹ̀síwájú ni àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀rí ayé bá wa sọ lónìí àyè wà fún yín láti bá wa sọ lọ́la àmọ́ ẹ má bínú sí wa tó ẹ máa follow backup channel wa o kẹ́ni máa bá subscribe sórí ẹ̀ ẹ wo ṣáàtì ibi ṣáàtì yẹn bọ́tì tó wà mẹ́ ẹ gbọ́ wọlé lẹ bá já sí wa orí ìwò lẹ́wà yẹn gbogbo ń tẹ bá fẹ́ ń bẹ̀ náà ní kẹ́ máa tẹ bọ́tì yẹn yóò sì máa yọ sí yín lọ́wọ́ àrídù bẹ́ẹ̀ lọ tó oníyàn ẹ ṣe ọlọ́gà ẹ̀ ṣe ẹ má wàá gbàgbé kí n tó lọ ẹ bá mi láìkè tó tòní ẹ bá ń ṣíà o ẹ jẹ́ kó go viral bẹ́ẹ̀ bá mo fẹ́ kí ó dé etí àwọn bẹ́ẹ̀ ẹni tó bá mọ àwọn ọlọ́pàá tẹ́ mọ àwọn agbófinró tí wọ́n ṣì wà active ẹ̀yin ẹ̀gbọ́n mi tẹ́ wà ń zone two tẹ́ ń bá wa wo ètò yìí tẹ́ ń gbádùn wa ẹ̀yin náà ń pè ẹ ti gbọ́ ìta wí ẹni à ń wá ẹ ti gbọ́ ibi tí wọ́n ló wà ẹ bá wa gbégbèsè ẹ bá wa ṣiṣẹ́ lé lórí ẹ bá wa fọlẹ̀ yorùbá kó mọ́ o bílẹ̀ yorùbá bá mọ́ agbatọmọdé agbatàgbà àárín àárín rí pẹ̀lú bẹ̀rù àásùn àdíjú wa méjèèjì fi sùn àní máa díjú kan ká máa là kan lójú o torí pé à ń sùn lọ́wọ́ tó àti dúpẹ́ fún Elédùmarè tó fún wa ní iṣẹ́ tèmi ṣe èyí tó kù ó kù sí ọjọ́ ọ̀la tó oníyún ẹ o ọlọ́ka ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ àkíyín ẹ ṣé àbínú ó tán lẹ́nu o ló bá kù síkù àdìgún lódò lóra wọlé mi jẹ́ ìjípò ní mi ọmọ arísun ọmọ adába ọmọ aláṣọkú jẹ́lẹ̀ ọmọ àfọ̀gànṣe àràkú méjèkú mẹ́lùkú ìjọra tó ń ti ní bàbá tèmi lọ́mọ elégún re ọ̀tá ọmọ jẹ́jọ mò ń fásitì ìdágbére fún yín pé ká sùn láyọ̀ ká jí láyọ̀ ire o. mo fẹ́ sọ fún yín mi fẹ́ sọ lórí mi fẹ́ azin no information níbi níbi tó ìkọ́kọ́ ọ fún mi information lórí ẹ̀ lórí ọmọ yẹn gbọngbọngbọ. ok. president dubai. ok ó yé mi mò ń gbọ́ yín. so ẹ ẹ wò sà ó ní ní russia ń bì ó ní ẹnìkan bì àjọrò russia ní but ó travel lọ sí ghana. ok ó lọ ó travel lọ sí ghana ní last week so gbogbo ìgbà yẹn tó wà ní àjọrò russia bí ó rí ó rí ó rí sọ everything ó dẹ̀ ó dẹ̀ adé program yẹn ni bó ṣe wọlé ó dẹ̀ rí fọ́tò Ramon ó pè mí ní àárọ̀ ó ní Ramon ó wà Ghana Ghana ni ó wà ó and i'm telling ọ̀rọ̀ tí mo sọ fún ìsìn mo ti sọ fún ìsìn báyìí sí kó try kó try as àwọn ètò pè mí ó ní ẹ̀rù fẹ́ tọ́ láti but àwọn mẹ́ta ni àwọn mẹ́ta Ghana ló wà but àwọn nǹkan tó fi information jẹ fún yín tẹ bá tí tó bá lè gùn tẹ bá lè sọ gbogbo àwọn tó bá ní ìhàn Ghana Ghana ló sì wà tó bá mú bòbọ yìí nǹkan tó tó tó tó tó áìdì ló máa jáde Ghana ló wà mo ṣe sọ fún yín Ghana. ẹ wo níbi tẹ́lẹ̀ ti rí ó rí ní Kùmásí Kùmásí kò dúró sójú kan this person ó ní kò dúró sójú kan nǹkan mo ti sọ fẹ́ mi ẹ̀ sìn mo ti sọ fẹ́ mi yẹn but picture. Eh, eh, àwọn mẹ́ta tó àwọn méjì tó tó kù tó wà yẹn obìnrin yẹn mi ò mú bẹ ó ní picture represent picture ó ní picture. ramon eh, eh, eh, rahim rahim rahim. ọmọ yẹn ó ní lọ́wọ́ so mo ti sọ fún sin but picture àwọn méjì tó kù yẹn mi ò mú mi yẹn but ó confam gidi ó rí ó rí but nǹkan tó ṣẹlẹ̀ sí mi pé mo ti sọ fún sin pé at least kó jọ but ẹ mọ̀ èyí kò ń ṣe he is a Ghana guy ó travel lọ Russia ló dé ó travel lọ sí ó travel lọ sí ìlú ẹni ó ti lọ sí country so because kò kò kò ìgbà tó wà nígbà ó rí ó follow program yẹn so they to to understand so àwọn so surprise tó pè mí lé ni pé ẹni yìí but I don't know why Nigeria Nigeria wọn ò di kí ọ̀dọ̀ bọ́ ẹ̀wọ̀n tẹ̀ o ti kúrò ní ó kàn lọ according to what he said he said ó ìtọ́ alẹ́ ó máa ń disguise ó máa at least ó he he know that people are looking for him ẹ ti yẹ yín but ó ní bó ó sọ fún but ilé ó clear ó rí gidi mo ti mẹ́sàn-án bá ti rí kó kó kó kó take video ọ̀rọ̀ níbi tó wà ní táì tó rí yẹn ó wà shock ṣó ti yẹ yín. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín ẹ ṣe gan sa ẹ ṣe gan so up as a tí nàìjíríà bá gbẹ̀gbẹ̀ sẹ́ lórí ẹ̀ wọ́n sì máa tó bá ṣe wọ́n ṣe wọ́n ṣe màgòmágó ọjọ́ kan ti mú bẹ̀bẹ̀ ìkọ̀kọ́ capture pé tí kò pé tí kò West Africa ló ṣì wà ó ṣì wà Ghana eré abitọ́ ti gbogbogbò mo ti sẹ́yìn sí yẹn bọ̀bọ̀ nísìnyí ní sọ mo ti pè mo ti sọ fún bẹ́ẹ̀ mo ti sọ fún ẹ̀sìn kọ ẹ̀yìn ìwé ẹ̀ tó bá tún tọ́ bó ṣe wà kò tí kúrò ní gbogbo bẹ̀yẹn àwọn àgbẹ̀ náà ló ṣì wà ṣó ti yẹ yín bọ̀ kò ẹ jẹ́ nǹkan tó pé bó ṣe kò dó sójú kan but as, as of today ó sì wá ń Kumasi báyìí ni ó sọ̀rọ̀ yìí tó ti yé yín sọ ibi tó wà gangan gangan dàbí tó ti rí nìyí kẹ́ ó ti yé yín bẹ̀ yes ní Kumasi. All right.